وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثامنة والثلاثين من سورة النحل وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون náà bẹ́lẹ́dà ń sọ fún wa nípa ìṣesí àwọn ṣẹbọ nítorí pé ẹni tẹ́ ń ṣẹbọ sọ́nà wọ́n ti mọ̀ ẹ́ pé kò pé òun. kápẹ́jọ gbẹ̀dà gbéyàmù kan bẹ̀. ìdí ni tí àwọn ẹni tí ń sẹ́wọ́ sọ̀rọ̀ náà fi máa da lásà wípé àṣẹgbé òun náà ní gbogbo táwọn máa ń gbélé ayé sí. sí àṣepamọ́ kankan àwọn ń ṣègbè nù torí kí wọ́n ti mọ̀ pé tíbi ìlà òkè àmọ́ ọba wa dáadáa ni pé àwọn sọ. wọ́n ń bẹ nínú nǹkan tó bí àtàkùn ńlá látọ̀dọ̀ wọn sanabu Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ nípa pípé ìlà òkè àmọ́ lánàá tó bá sọ lọ́rọ̀ tó bá sọ tó fi sọ fún ọ pé àníkèjà kì í àmà rẹ̀. eléyìí ló fà ló fi jẹ́ pé wọ́n pọ̀ níbèrè nípa ìgbà wo gan lè fi ìjà kì í àmà pọ̀. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها ولا تصانبهم من يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا ìgbéǹde àlùkìyàmù ọlọ́run nìkan ló mọ ọgbà tí ń bọ̀ mọ̀lẹ́kọ̀ ọmọ ànábì ọmọ sábàtúbọ̀sì àwọn akóró ìdí nu tó fi jẹ́ pé ńgbà tí mọ̀lẹ́kà ti pèrè àlẹ́ ìgbésẹ̀ lẹ́hìn tó wá láwòrán èèyàn láti wá ti àwọn àbéèrè nípa ẹ̀sìn wa. ó béèrè níparí ìbéèrè rẹ̀ àní dáa ìgbà wo ni gbẹ̀ǹdà àlùkìyàmà bọ̀. anábì wa ti dá lóhùn ní ìdáhùn tó yẹ kó jẹ́ lílò fún gbogbo àwa náà tá a jẹ́ mùsùlùmí. àyè bá a máa dẹ́nìkan bá fi wá léèrè ìbéèrè rẹ̀. فما المسؤول عنها بأعلم من السائل ẹni tá a fi léèrè nípa rẹ̀ onímọ̀ nípa rẹ̀ tayọ ẹni tó béèrè tẹni tó béèrè bá jẹ́ pé kọ́ máa ń pa rẹ̀ ajẹ́pẹ́ ẹni tá a fi náà kọ́ onímọ̀ nípa rẹ̀ ìgbéǹda òkè àmọ̀tẹ́sí nìyẹn léèrè ni fún àwọn ẹni tó bá gbélé ayé ṣètò lọ. ibẹ̀ ni wọ́n ti gba ẹ̀san gbogbo nǹkan gbélé ayé ṣe ní dáadáa tọ́wọ́ àná pé kò sí gbẹ̀ndàlùkìyà tí wọ́n gbé nìyẹn torí ẹ bíbẹ gbẹ̀ndàlùkìyà oríire lánàá ẹlòmíì ó ti gbá wa ó ti yàn wá jẹ ọkọ̀ wọlá gbá wa lójú ó jàǹbá wa alẹ́ àrímú àwọn ọ̀nà kan bá wa mú ọba wa rí mú wọ́n sì ń wò wá fi wá rí síbi ètò wa lọ gbé náà a gbẹ̀ngà pé a máa dà kú ìjọ yẹn ẹni tó yẹn nìkan jẹ ó mú wa títòsí ẹni tó yẹn jẹ ó kò fi tọ́gbà tì ẹni tó jàǹbá ẹnìkan ó mú wa títòsí ẹni tó jàǹbá ó kò fi tọ́gbà tì láyé ń bí ìgbà táwọn ń ṣe islam táǹtẹ̀lẹ́ tàbí nàbì sallallahu alaihi wa sallam ọgọ́rù èèyàn ní fi wá ṣe yẹ̀yẹ́ lórí gẹ́gẹ́ ni islam kí ni wọ́n láwọn ṣe gbogbo ọjọ́ máa rí tá a ṣe lábẹ́ àbúradà ẹ̀sìn wa gbogbo ẹ̀ nípa yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn aláìmọ̀ ṣé kó sọ lọ gbé náà àkọyẹ kọ lọ gbé bẹ ó yẹ kọjọ kan wà tó ṣe gbẹni tó fi wá sí yẹyẹ ó náà padà wá dààmú pípé òun gángan lẹni yẹyẹ àwa tán fi ṣe yẹyẹ àwọn ìṣẹ̀lẹ̀ yẹyẹ o báyé ti ṣe rí nu ọ̀pọ̀ ẹni tó yẹ ká fi ṣe yẹyẹ tó sì jẹ ni yẹyẹ ẹni yẹpẹrẹ. oní ọmọ fi àwọn èèyàn míì ṣe ẹ̀yẹ láyé mi إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون أكرمكم الله لو غابنا وانينا أوايا kẹ́bù كيف jẹ́ kó وما kékeré wọ́n máa fa àwọn mùsùlùmí ṣe ẹ̀yẹ́ kọjá gbẹ̀gbẹ́ yín yín mú Wọn máa tutu ètè Wọn máa fọwọ́ ṣèkéne sí yín papọ̀ tó padà délé ọ̀rọ̀ yín náà wọ́n ti sọ lọ́dọ̀ àwọn ìyàwó wọn tọ́ gbogbo oríṣiríṣi ẹ̀fẹ̀ gbogbo oríṣiríṣi ẹ̀yẹ wọn máa fi yín ṣe ọlọ́ọ̀sìn ni àárọ̀ wọn lẹ́ni tí wọ́n máa bá wa sọ yín bá a ti jọ gbé lálùkìyàmù àwọn mùsùlùmí náà máa fa àwọn nígbà táwọn mùsùlùmí ń bẹ lórí àwọn àga ọláńlá àbírọ̀pọ̀pọ̀ nígbà tí kèfèrí tí wọ́n ti gbàgbà tí wọ́n gbàgbàgbà lọ́sínú náà jahanna tó táwọn kèfèrí ti lẹ́sàn-án ní tí wọ́n ti lé ayé bíbá yìí torí ẹ̀ gbẹ̀ndà kìyàmà ń bọ̀ lábẹ́ ilmu tawhid. ẹnikẹ́ni tó bá sọ pípé ìdàlùkìyàmù ni wà fọwọ́ káfíìr Wọ́n tọ́ ti di kẹfẹ́rí nìyẹn o ẹnikẹ́ni sọ pé à kò sí gbẹ̀ndé kan ti kó àti kú náà nù ó ti di kẹfẹ́rí nìyẹn o ọlọ́ni zàcàmẹ́ lẹ́dínà kẹfọ́rọ́ aláyọ̀ bàtú olùbẹ̀lẹ̀ wọ́rọ́ bíi lẹ́tọ̀ bàtú nàtúmẹ́lẹ́tọ̀ nàfọ̀ọ́ nàbí má àmìlẹ́tọ̀. ذلك على الله يسير àwọn kèfèrí ni wọn máa jánu sọ pé àní gbé àwọn ǹdẹ o sọ fún wọn pé ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ mo fi Allah mo fi búra wípé a ó gbẹ̀yìn dìde náà ni lẹ́yìn náà a fún yín ní ìrọ̀tẹ́ ìpìlẹ̀ ayé ti kátó wa sàn yín lẹ́sàn-án ìtẹ̀síláyé yìí nínú ìyànjú àwọn kèfèrí.

billahi gbogbo ọ̀nà téèyàn lè gbà gbìyànjú búra ni wọ́n fi forúkọ ọlọ́run ọba búra. la yab'athu Allahu man lórí pé ẹni tó bá ti kú ti kú ọlọ́run ní pé wọ́n ti di afọlọ́run búra gbèǹdé báwo kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. kí ló dé tó bá dé tó àlọ́ àwọn fìkúra mi àwọn ẹni tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwọn bụra, àlọ́ òbúra nǹkan míì tó yàtọ̀ sí àlọ́ ọ̀nà máa fi búra wọn ndị fẹ́ tako nǹkan kan tí pé yọ tí sí nǹkan kan tó lè mú má wọn wá rí nǹkan kan ju lọ àwọn èké kí ẹ bó ti tọrọ kan bá kọ pẹlú tó bá kọ kọ wọn tí wọn á rí pé ọgbà wọn wọn wá ń wá gbogbo ọ̀nà láti mú ọgbà gbọ́ ó lè dá wọn máa kí ń abẹ́yẹn òfura káfíìrì ọmọ ti kí ni ń kí ń gẹ́gẹ́ bí nǹkan téèyàn fi sẹ́ àtẹ̀kù láti fi sọ wípé tẹ̀ǹtì ọ̀dà ọ̀dà irọ́ òótọ́ ni ẹni wọ́n fi máa fi wà láì náà búra nítorí pé àwọn tí ọba síro eléyìí aláta ni wọ́n máa fi búra alọ̀rọ̀zá ni wọ́n máa fi búra manata ni wọ́n máa fi búra wọ́n máa fa àwọn bàbá wọn búra débi gba nàbì sallallahu alaihi wasallam ni la tahlifu bi aba'ikum ẹ gbọ́dọ̀ tó fún àwọn bàbá yín fúnra mọ́ man kana ah, man kana halifan falyahlif billah aw liyasmut gbogbo ẹni tí ọba búra nínú yín ọlọ́ọ̀ ní kọ́ máa fi búra àti gbẹnu lọ. àmọ́ tó di pé wọ́n fẹ́ pe rọ́ lóòótọ́ wọ́n wá gbogbo ọ̀nà láti fìdí rọ́ múlẹ̀ káwọn èèyàn tí ọlẹ lọpọlọ bíi tiwọn wọn lè bá a gbá wọn wá fi wọlọ́ọ̀sì wọn fi ń búra lórí gbégbé dàgbéyàmọ̀ ni wa. sọmọkẹ́ búra tó máa rẹ̀ ní pé mo sọ̀rọ̀ kan kẹ́ni tí mo máa ń bá sọ ó lè bá a gbá tí mo máa ń bá sọ gbọ́ àwọn á tó tóbi jù máa dákọ rẹ̀ fún tí o fi mọ̀ pé mi ń kóra mi ń parọ́ kí wọ́n á lẹ́yìn tó tóbi jù Allahu Rabbul Alamin torí ẹ̀ ló ti jẹ́ pé haram ni lórí wa ká máa fi nǹkan mi tó yàtọ̀ sí Allahu kúrà mùsùlùmí nínú àmì tó ń fi dá ọmọ pé mùsùlùmí ni ọ òun náà nìkan jẹ́ kó orúkọ nǹkan mi kúrà yàtọ̀ sí Allah gbogbo bó tilẹ̀ wù kọ́ lórí o a gbọ́dọ̀ gba láti fi nǹkan mí ìbúra ìfúnṣẹ àwọn àwọn èèyàn tó máa ń fi àwọn bàbá wọn táwọn ẹ̀yà wọn orí bàbá wọn orí ìyá wọn aláàlálẹ̀ wọn àwọn ẹni tó máa ń fòfò búra àwọn tó máa fi sàǹkó búra ẹni tó máa ń fèsò búra fífi nǹkan mí ìyàtọ̀ sí ọlọ́ọ̀ búra ní ti kékeré nínú àdéhùn anábì muhammed sallallahu alayhi wa sallam wọn ni man halafa bi ghayri Allah faqad kafara aw ashraka gbogbo ẹnikẹ́ni tó bá tilẹ̀ fi nǹkan mi dáàdó sí ọlọ́ọ̀bùrà ó ti yá kèfèrí tàbí ó ti ṣẹbọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé kabiratu min al-kaba'ir ó ní ká máa forúkọ nǹkan mi ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá. orúkọ ọlọ́run ọba pọ̀ síbi pàwọ̀ ọmọ yìí ò rẹ̀ ọlọ́run nìkan yìí tọ́jẹ́ ọ̀wá rí kan mú nínú rẹ̀ kó fi búra wa jẹ́ kó bùn búra wa ká má tó ìbúra ìjọsìn nínú àwọn àjọsìn. kò sí ẹka gbé lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin. tẹ́lẹ̀ báyìí wa ajá yìí pé ìyẹn tó pera rẹ̀ mùsùlùmí tó a jẹ́ kí tọrọ bá ti délẹ̀ yọ sọ pé ọ̀nà ọ̀fẹ́ wà láì lọ́sẹ̀ yìí kẹ́nìkan má ti wà láì kóra fún un. wọ́n wá gbé ìbọn kalẹ̀ oníkẹ́mi wọ́n á da kọjá. ẹ gbọ́dọ̀ o mùsùlùmí lẹ tí mùsùlùmí ọba ti búra orúkọ ọlọ àbí ìròyìn ọlọ lẹbi nínú ìròyìn ọlọ oníkó lọ dá o wọlẹlẹ kọlọkọlọ nínú ìròyìn rẹ ni pé rẹ lẹmí wá wà wọlẹlẹ nínú ìròyìn rẹ ni pé ní kàába wa والذي أنزل القرآن nínú ìròyìn rẹ̀ ọ̀nà ni pé ọ̀nà lọ́ba tí ó pa wá wọlẹ́ni yomi tuna tó àwọn ìròyìn ọlọ́run ẹ̀ lè fi búra orúkọ ọlọ́run ẹ̀ lè fi búra bó ti yẹ kó máa rí inú jàmá àgbọ̀dọ̀ fi kàmí dáàtọ̀ sí ọlọ́run orúkọ rẹ̀ àbí ìròyìn rẹ̀ fi búra lọ wọn bẹ nínú àwọn èèyàn tó máa ní kó fi wàllá ìfura yóò máa búra lórí irọ́ mẹ́ta máa ní kó fi ṣéwù rẹ̀ búra kò ní fi búra o kódà lórí òótọ́ kò ní fi búra tontigi tó bá fi ṣéwù rẹ̀ búra ó ti ṣe kèfèrí sọlọ nítorí pé wọn bá bàrà wọn ṣéwù rán yẹn ju bí wọn ti ṣe kọ lọrùn ọba kan lọ torí ẹ wọn mọ fi ọlọ́ọ̀rù búra lórí irọ́ mọ ṣéwù rẹ̀ ọ̀jẹ̀ dàn wọ́n.

torí tẹ ògún làwọn àwọn òbílẹ̀ ẹ̀ ṣùgbọ́n ṣé mùsùlùmí sílẹ̀ tọ̀tọ̀kọ̀tọ̀ so bákan náà ká máa búra pẹ̀lú ká máa gé bàtà jẹ máa yóò bá lọ́ba fẹ́ búra yóò wá yọ bàtà lẹ́sẹ̀ yóò wá gé jẹ kíkórì kékeré oúnjẹ kújẹ ká máa búra pẹ̀lú pápọ́ bàtà lẹ̀ báwọn wá bẹ̀sẹ̀ kú lẹ̀ pé ilẹ̀ tó ń sùn rè kò tó bẹ̀ tọ́ba kú àníṣan ti mọ́tíláṣí mo rò pé yé wa tọ́lá bó ṣe ta náà ní àníṣan ti. bákan náà ìgbà míì tó máa fẹ́ búra wọ́n lè sọ pé inú mọ́tíláṣí la wà ok tó bá kọjá lẹ̀ wà pọ̀ ìyẹn ní kẹ́ parọ́ tó gbogbo àwọn eléyìí wọn yìí ṣèbúra àwọn kan tó sọyàn di kèfèrí bíkọ́sì tó sọyàn di kèfèrí àwọn tó wẹ́dẹ́ kàkún islam ń bùkà dàka dúró déédéé ọ̀sáyè nínú islam láti máa da lóru papọ̀ mọ́sáfà. وأقسموا بالله جهد أيمانهم أين تبقى برا أبو كذا كما ولا وتوي كما صلى ستوصى gẹ́gẹ́ bí táwọn káfíìrì tẹ́kí wọ́n búra lópin gbogbo bíyẹn ti lè gbìyànjú láti búra pẹ̀lú orúkọ ọlọ́ àbùkátà rẹ̀ tó bá jẹ́ pé bùkátà bá wà fún kábúra tó wá sọ wàláhì ó ti tó òbùkátà wàláhì tàláhì tùmà bìlá rabbil káàbà wàlẹ́dì nàfṣe bìyẹ́dẹ́ wàlẹ́dì kọlọ́kọ́ni wàlẹ́dì yòmẹ́tòní wàlẹ́dì ọ̀kọ́fọ̀ọ́. والذي يرزقني والذي ينزل المطر والذي آه أبا أبا من كان حالفا بالله فليصدق ومن حلف له فليقبل ومن لم يقبل فليس من الله شيء ẹni tó náà bá kó kọ́ lọ́wọ́n bá búra kó fi búra lórí òótọ́ ẹni abáwá forúkọ ọlọ́run ọba búra fún kọ́ gbà ẹni tá a bá forúkọ ọlọ́run ọba búra fún tó bá kọ̀ tí ọba gbà kọ̀ jámà kankan lọ́dọ̀ ọlọ́ tẹ̀lé ìjẹ́ táwọn yorùbá tó jẹ́ pé tí wọ́n bá fọ ọlọ́run búra fún àwọn ò ní kọ̀ jámà kankan lọ́dọ̀ táwọn ẹ̀ jámà kankan lọ́dọ̀ ọlọ́ ẹni tó ní kéèyàn wá búra tó á ní wàllá ìtọ́lá tó ní kọ̀tí ọlọ́run Ṣàngó ni kò fi búra Ògún ni kò fi búra pé kí Ṣàngó ọ̀pá gbogbo ọ̀pá wọ́ọ̀lù gbọ́ ọ̀pá ní Ṣàngó ọ̀pá ọlọ́run tó dá wa ní ọ̀pá wa sàkójú ọlọ́wọ́ nu kó o ṣe bẹ láyé níbi wá jẹ́ pé sàkó lọ́n fẹ́ kọ́ pa ọ́dájú pọ̀ gbá. torí ẹ ẹ má máa jẹ́ kí ó wá jẹ́ pé wàláhì wàláhì wàláhì wàláhì ẹ ń sàn lórí ahọ́n yín bí tọ́ bí tọ́ ẹlòmínì gbogbo ọ̀rọ̀ wàláì mo jẹun lẹ́ẹ̀kan wàláì mo tó mu mi wàláì gba mo jókòó tán wàláì mo bá rí wàláì mo bá dìde wàláì mo bá pè wàláì àhà ó lè ṣe wàlá. eléyẹn wọn máa ń pè ní lọ́gùwọ́l yẹmíìn lọ́gùwọ́l yẹmíìn ìbúra tó ti túmọ̀ sí ìsọkúsọ ọ̀rọ̀ ni pé ó ti di ó ti di bárakú fún un. o lè sọ̀rọ̀ kájáde láyé kí wàhálà ọmọ síwájú ẹ̀ ṣé wá ìtọ́ gbalérò ní kó ń búra ó lòun búra àmọ́ ahọ́n ó ti wà pẹ̀lú wàláì wàláì wàláì wàláì wọ́n ń pè lẹ́yìn anìkíni lọ́kùwó liẹ́mí ẹni tó bá wá búrò búra báyẹn kò ní san ìtanràn kankan nítorí pé ó ti di ara tiẹ̀ látàrí ó ti bara rẹ̀ wàláhi wàláhi wàláhi wàláhi irú rẹ̀ wọn ní ní kó ṣe tàn án omi tuntun wa lórí irọ́ ní ọmọ ti wàláhi ní ìsìn ní nǹkan ti lórí bí òfin ṣe pé bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ní ìsìn ìwọ lọ lómi olómi olómi wọn níta ló bá ń lómi mi yóò á wàláì mi kọ́ mo lò sáńpì ọ̀pọ̀ ọmọ ẹ̀sẹ̀ wàláì èmi kọ́ mo ló ń gẹ ẹ̀rọ yìí tún wà fi eléyẹn wọn ń pè ní yaminul ghamur yaminul ghamur ìbúra tí máa rí yàn bọ́ná kìí ṣe pé yọ wọ́ná lásán. yóò rí bọ́ná tọ́ba wọná kò ní máa wòkè yóò rí bọ̀ àwọn ẹni tí máa búra lórí rọ nìyẹn ìbúra tẹ̀ ń búra yóò rí yín bọ́ná ẹ̀sẹ̀ rí yín bọ́ná torí ẹ̀ ló ti jẹ́ kíkẹ́lẹ́ náà sọnù orúkọ ọlọ́ọ̀gá tayọ̀ tá lè máa fi búra lórí ẹlẹ́kẹta ọ̀nà là ń al-yamin al-mun'aqida òun náà lè tọ́jà òun lò mí rọ̀ òun náà ní kẹ́ ẹ búra lórí ntí ò dìde àmọ́ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ sọ ó lè jẹ́ kí tẹ́ bá ti sọ̀rọ̀ tà ìsọ̀rọ̀ ní ọ̀sẹ̀ wọ́n ń pè léyìn ní àsìkò tí ń bọ̀ tí ó jọ kí ẹ wá búra pẹ̀lú orúkọ ọlọ́run mí ní sè nǹkan báyìí àbí kí ẹ búra pẹ̀lú orúkọ ọlọ́run màá sè nǹkan báyìí ìní ṣe màá ṣe àwọn awo nítorí ìní ṣe màá ṣe tábà wò pé ọ̀rọ̀ tó sọ ó túmọ̀ sí pé nǹkan yẹn ń bọ̀ ó ṣe déédéé ṣíṣe déédéé alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ṣé nǹkan tí ìwọ sọ pé wàá ṣe àbí ntọ́ sọ pé òní ṣe ṣé ń bẹ lábẹ́ kápá rẹ̀ ṣé ń bẹ́nu tó lè ṣe ṣé ń bẹ́nu tó lè sọ pé òní ṣe tí nǹkan yẹn ní máa ń bẹ nínú nǹkan tó lé sí léyìí tó ń sọ pé ó sì ń bẹ lábẹ́ tí o lè má sí èyí tó ń sọ pé ò ní ajẹ́ pé ìgbóra yẹn àti táǹkókó ni ìdí nu tó ń fi pè ní aliyamínú alimọ̀nà àkìdá tọba wa kú tó ṣe tó sọ pé ó àbò ṣe tó sọ pé ò ní ṣe eléyìí ń bá wa kọ̀ sẹ́lọ̀ ọ̀sẹ̀lọ̀ ọgbọ́dọ̀ ṣe kàn án pé kéèyàn sọ pé wàláhì màá lọ sí Ìbàdàn lálẹ́ wàláhì màá lọ sí Ìbàdàn lálẹ́ tọ́ àdúrà wà láago mẹ́wàá ò gbéra aago mọ́kànlá ò gbéra aago méjìlá ò kò sì sí wàhálà nítorí pé alẹ́ náà láti gbàwó la ọ̀sẹ̀ tá àlùfáàjà rí bá ti yọ tọ́ tílẹ̀ bá wá mọ́ pín mọ́tò wá sí àwọn aṣọ ẹgbẹ́ ó ti tẹ̀ sí ìbúra tó kú nítorí pé ọsọ ẹgbẹ́ wàláhì máa lọ sí Ìbàdàn ní alẹ́ yìí á sì ti kú lálẹ́ àwọn awòlé lọ sí Ìbàdàn ṣé tó fún ọ ni àbí òṣèṣe ó ṣeé ṣe màá kéde pé màá lọ sẹ́mà lálẹ́ abẹ́ ẹ̀kọ́ ni ní ìtẹ́ńtọ́sọ pé màá lọ Ìbàdàn lálẹ́ àtẹ́ńtọ́sọ pé màá lọ sẹ́mà lálẹ́ kí lẹ́ sọ ẹ̀ńtọ́ ló ń lọ Ìbàdàn wọ́ọ́rọ́rọ́ sọ màá lọ sẹ́mà lálẹ́ àbórí ẹ̀ wò pé sẹ́mà bá bóòlù ó ti lọ sẹ́mà áà ẹ̀ torí pé ntó lè ṣe lélẹ́yìn àmọ́ ntó lè ṣe ìlọ sọ kó ṣe gbogbo ọ̀nà tó sì fi lè ṣe wà á kì í ṣe dandan kó ní kìí ṣe dandan kó ní kẹ̀kẹ́ fẹjẹ wa kódà kìí ṣe dandan kó lówó mọ́tò because màtó ti kúra ó ní wàlláì màá lọ sí Ìbàdàn lálẹ́ ó lè kẹ́sẹ̀ sọ́nà bẹ́ẹ̀ ni nítorí pé ìgbà tó sọ wàlláì lálẹ́ yìí tó bá sàtì tó rìn lọ tó rìn lọ tó rìn ó lè dé Ìbàdàn títí àárọ̀ ọ̀sẹ̀ lọ nítorí pé látàlẹ́ náà ló ti ṣe kí ni ló ti gbéra. tó bí kéèyàn á sọ pé

wàláì ní gbé wíńdò yìí jẹ sẹ èèyàn máa gbé wíńdò jẹ tẹ́lẹ̀ náà láti ẹsẹ kíkọ gbà tó a ẹ̀yìn òwò nǹkan téèyàn ń kúra lé lórí pé ṣé tó lè ṣe àbí tó lè padà alákòlà ha ẹni sọ ike mi ní gbé wíńdò jẹ lásọkélé yìí ọ̀dà ti kọ́ gbà tó ẹni tó wá sọ pé wàláì ní fún lówó ń jẹ má tó a máa wá wò. sẹ́mi kíkọ̀ sọ ibi ẹ̀ní fún lágbájá lówó oúnjẹ má lópin ìgbà tí lópin ìgbà tí ó ti fẹ́ yàwó. Hmm. àmọ́tẹ́ bá sọ pé wàláì ní fún lágbájá lówó oúnjẹ má lópin ìgbà tí kò ti gbà mí lẹ́gbàá lọ́ba ni à wọlé gbọ́n mi wọlé gbọ́n mi àdàkà. ibi tí gbọ́ lẹ́sẹ̀ kálá wọ́n bẹ̀rẹ̀ sí polówó jẹ torí ẹ̀ ẹni tó a sọ yìí pé ìní fún lágbọ́já lówó oúnjẹ máa báyìí ọ̀la níjọ́ tó bá tètè fún lówó oúnjẹ ọ̀daràn ẹni sọ pé wàláhì máa lọ ọ̀bàdàn lálẹ́ tí ọba lọ ọ̀daràn àwọn eléyìí lọ́lọ́run bá wa sọ ibi tẹ́ bá fi lè búra bẹ́ẹ̀ sẹ́wọ̀n kí ìbúra wọn ní ti pẹ̀lú ẹni tí ń bọ̀ ó sì ní ti pẹ̀lú wọn lágbára láti ṣe àbí kí wọn má ṣe tí wọn bá fi lè takun tí wọn túra lé lórí o Ọlọ́run bá ní wọn ṣe dára ṣe dára wọn náà ní ẹ̀kọ́ àmọ́ asharati masakin wọn fún aláìní mẹ́wàá lóúnjẹ min awsati ma tut'imuna ahlikum nínú oúnjẹ tọ́jú ìwọ̀ntúnwọ̀nsì nínú irú oúnjẹ tẹ̀yìn àtàwọn mọ̀lẹ́bí yín náà máa jẹ yẹn ní kékeré sóúnjẹ tó wọ́n jù kéé sóúnjẹ tó dínwó jù kọ̀ wọ́n jù kò dínwó jù kéé sóúnjẹ tó dáa jù kéé sóúnjẹ tó burú jù ọ̀dá jù kò sì burú jù sí ìwọ̀ntúnwọ̀nsì tó gbogbo aláìní kọ̀ọ̀kan yọ gba múdù méjìméjì irú kọ́pù tá a máa fi yọ zakatul fitr irú rẹ̀ méjì méjì torí kíni torí ẹ̀yin lẹ fẹnu sọ ntẹ ẹlẹsẹ ẹsẹ ẹ̀yin lẹ fẹnu sọ ntẹ ẹlẹsẹ ẹsẹ tó ń torí ẹ ìtara yín ẹlẹ́kejì dáàbà wa lè àbí àbí lọ́lọ́n ọ́ kẹsì wọ́tò àbí ká dá wọn lọ́rùn àbí ká dá sọ ní mẹ́wàá lọ́rùn kí náà ń pè lásán láwùjọ sébùbá lásán lásán ni sẹ́yìn náà máa wọ bùbá lásán jáde àbí ṣòkòtò lásán lásán tí ṣòkòtò lásán lẹ máa wọ jáde à wọn ní ṣòkòtò àti bùbá iná máa ń pè lẹ́wù àjọ pé bó ṣe dá aṣọ sí wọn lọ́rùn ni pé oníkálukú ṣòkòtò kan bùbá kan lọ́nà èèyàn mẹ́wàá awo dahari rọrọ kọba àbí kọ bọkùn lọ́rùn ẹrú Ọlọ́run fún alẹ sàkà nínú nǹkan mẹ́ta yìí ìtọ́ba lè kó fún àwọn mẹ́wàá lóúnjẹ àbí kó dá aṣọ sí wọn lọ́rùn àbí kó bọ́kùn lọ́rùn ẹ̀rù faman lam yajid fasiyamu thalathati ayyam dhalika kaffaratu aymanikum idha halaftum ẹni tí ò bá wa la tí ò bá rí kankan sí nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí lórí ẹsẹ̀sẹ̀ wá sí sùyàmù ọjọ́ mẹ́ta Abe egwura lórí pé ẹni ti ọrịa pé níta ẹlẹ́ẹ̀ni ti lẹ̀ pàpà sí bẹ́ẹ̀ sì ti tàn lẹ́yìn ọlọ́run ti wà fọ́lú ẹ̀yìn máa nà ẹ sọ àwọn yìí sọ ara bu, ẹ anyhow orúkọ ọlọ́run ọkọ̀ jáde yẹn ni máa pè ló wù yàn yẹn ni máa pè yẹn kìí ṣe ìwà tó yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí pé ìbúra ìbúra torí pé kí náà padà ṣẹlẹ̀ nígbà tí bá ti ń jẹ́ni tí ń pọ̀ lẹ́nu aláìní gbogbo ẹni tá a bá fi wàláhì búra fún kò nígbà wá pọ̀ kọ́ di pọ́ǹtọ́ láàrin wa yóò dé sí ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí náà ti ń gbọ́ wọ́n máa sọ pé ẹgbẹ̀rún nítorí ó ti pọ̀ fáwọn èyí tó tún wá pọ̀ nínú ẹni tí ń forúkọ ọlọ́run kúra ó lè ó lè má fi kúra lórí rọ́ ọlọ́ni wà kọ́dú ẹ̀yìn máa nà kù torí ẹ̀ làwọn olùmọ̀ á ti kọ́ alẹ́ kọ̀ pé nítorí ti dà sí náà ní kí tá à ń bá ń bára wa sọ ká máa sọ̀rọ̀ wa bá a ti ṣe máa sọ̀rọ̀ kọ́ gbọ́dọ̀ níbura nu rárá rárá bá ń ṣe nítorí sọ yẹn tó lè fọlọ́n kúra lé lórí pé kó ṣe mi wọ́n wá sọ pé ńgbàtà bá déwájú adájọ́ ńgbàtà bá déwájú adájọ́ ìyẹn ni pé al-aslu ni pé ìbúra ó yẹ ká máa dá dúró nígbàtà bá déwájú adájọ́ méjì tí ẹni méjì bá pera wọn lẹ́jọ́ tẹnika bá pẹ nìkan lẹ́jọ́ wọn adjọ́ adájọ́ wọ́n sọ pé mẹṣíìnì bàjáàjì tó ń gùn yẹn èmi ni mo ní lábẹ́ òfin ọlọ́run kọ́ máa ìgbà tó jẹ́ pé ọwọ́ tiẹ̀ láti bá bajaj kì í sọwọ́ ẹni tí ń kò lọ ni abẹ́ gbà kú lọ́wọ́ tiẹ̀ àwọn á ní gbà kú lọ́wọ́ rẹ̀ àbíkọ mẹ́lẹ̀rì wa albayyinatu ala al-mudda'i wal yaminu ala man ankar ìwọ tó sọ pé wọ́n lọ ní ti bẹ lọ́wọ́ ẹlòmíì wọ́n á máa wọn ẹlẹ́rìí wa tí wọ́n jẹ́rìí fún ọ lórí pé wọ́n lọ nílò tán ó ti wá máa wọn ẹlẹ́rìí wa wọn lẹ́nu wá ní ìwọ ló ní máṣíìnì yẹn kì í ṣẹni tá a bá lọ́wọ́ rẹ̀ bí bí wọ́n ṣe ti máṣíìnì àwọn èèyàn gbé nì sẹ́yìn pé wọ́n ti lágàdàgodo lọ́rùn wọ́n tún ti lágàdàgodo níbi táyà wọ́n tún ti lágàdàgodo níbi àyà nísàlẹ̀ síbẹ̀síbẹ̀ nígbà tí àwọn ajé nǹkan oníǹkan gbé bá débẹ̀ tí wọ́n bá ń wọ́n tọrùn tí wọ́n tún wọ́n ti fi táyà wọ́n rí i machine ò tún lọ wọn ò ní fẹ́ bá àsìkò jẹ́ pé bo ni àgádágodo míì tún wà wọ́n lè pe kandiyẹ nígbà tó bá wá tààrù ọlọ́run á kọ́ kó fi rọ̀lì àti bá a lọ́wọ́ tiẹ̀ ìwọ sì ń kílẹ̀mù pé bọ́ọ̀lù ni machine ìwọ wà lọ mẹ́rin tí o bá ti mẹ́rin wá ẹlẹ́rìí méjì wọ́n wá láwọn ẹlẹ́rìí àwọn ẹlẹ́rìí èké ni wọ́n èso tọ́ wọn sọ àwọn apadà sọ́dọ̀ ẹni tí machine bẹ lọ́dọ̀ rẹ̀ kó wọn kọ́ lọ́n búra lórí kó lọ ní machine àti pé àwọn ẹlẹ́rìí rẹ̀ kò rọ́ ni wọn. tó àwọn olùmọ̀ sọ pé ọ̀dọ̀ adájọ́ wọn ti máa búra torí pé alùpàyé lè kọ́ àlọ́ wọlé ẹ̀mí ìmọ̀ àlàmàtà dárọ́ ìwájú adájọ́ ní ti máa tẹ̀. lórí ẹ̀ ni mo fẹ́ máa búra wọ wọ gẹ́gẹ́ bíi ta ni màá máa búra fún torí ẹ̀ ẹ dìgbà tí oníṣẹ́ bá nísìnyí báwa ti ṣe wà àti níbikíbi láyé náà wọn ò bá tẹ̀ ní kóòtù ṣẹ̀ríà ó ṣeé ṣe kó má jẹ́ pé kóòtù náà lẹ́nu bí àwọ̀ ọ̀sẹ̀lẹ̀ láàrin wa àtẹnìkan táwọn kan bá yín dájú tó lórí tó ń gbà yẹn a òdodo tó ń sọ wọn má òdodo rẹ pé ilé ẹ wa ẹ jẹ́ ká sọ́ọ̀bùra wa lẹ́yìn náà lábẹ́ òfin ọlọ́run ọlọ́run Rabbul Alamin orúkọ na náà máa fi búra àbí ìròyìn rẹ̀ fi nǹkan mí búra tí yẹn bá fà nábì búra yẹn ti di kẹfẹ́ ambọ̀sibọ́sì wa fi kàába búra àbí kò fà wọn náà lè wé eléyìí táwọn ewé ìwé ń bẹnu ẹ tí wọn wá sí epo sí lára tó nípa ipò fìwé ìbúra máa ń tẹka ó ti di kẹfẹ nítorí pé ìwé tí wọn kọ alukóraní sí la ń tọ́lọ̀ ń dání ajẹ́kọ̀ọ́ ti fi nǹkan mi dán àtẹ̀jọ́ ọlọ́ọ̀bùra amẹ́ni tó bá kọ alukóraní búra torí lọ́dọ̀ tiwa pẹ̀lú àwọn èdè tá à ń lò yìí àti tí ọmọ kọ̀ fáwọn èèyàn náà àwọn èdè yẹn há ẹni pa àwọn sọpá alukurani abẹ́ ẹ̀kọ́ tó wàrà irú tíra tá a gbé kalẹ̀ tá tá a gbé lọ́wọ́ tá yẹn orúkọ rẹ̀ ni mọ́sùhàf mọ́sùhàf tẹ̀wọ́n alukurani gangan fún lọ́rọ́ lọ́n ti bẹ̀ nù rẹ̀ àmọ́ lọ́dọ̀ tiwa ní lẹ́ni tí ń sèyà wọ́n gbé àbámbá ah, alukurani abẹ́ ẹ̀kọ́ ha òun bá alukurani búra àwọn akpèké lọ gbà lérò pẹ̀lú àlùkò nítorí tó bá dé pé ìwé lọ gbà lérò tó ní ọ̀pọ̀lọpọ̀ ewé ìwé nú pẹ̀lú èkó tó nípọn ju àwọn ewé ìwé lọ tó bá kí n tó gbà lérò tó fi búra nù bá ń tẹ̀ka ìyẹn ti di kèfèrí torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé man halafa bi ghayri Allah faqad kafara aw ashraka gbogbo ẹni tó bá ti fi nǹkan mìíràn tó ti àlọ́ àbúrà ó ti di kèfèrí àbọ̀lọ̀ tẹ̀ wọ́n tó bá sọ é nítí mo gbà lérò ni ọ̀rọ̀ lọ ẹni tó bá lọ́rọ̀ lọ mo gbà lérò ó ní onídìí kèfèrí o nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ìròyìn Ọlọ́run gẹ́gẹ́ bá ti ṣe lè fi Ọlọ́run búra bẹ́ẹ̀ náà la lè fi ìròyìn rẹ̀ búra bá ń ṣe forúkọ rẹ̀ búra là á máa fi ìròyìn rẹ̀ búra Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ìròyìn Ọlọ́run ní tó bá ti búra kò ṣẹbọ sọlọ ẹni tí ọba wa mọ bẹ́ẹ̀ ó ti ṣẹbọ sọlọ torí ẹ kọtọkọtọ náà lábẹ́ òfin Ọlọ́run irú àwọn nǹkan táwa máa ń ṣe nírú àwọn orílẹ̀-èdè wa yìí ìwé àwọn fẹ́ fún ọ nípò kan fẹ́ yan ọ sípò kan wọn á nìkan wá tí wọ́n fẹ́ búra kan àbí kílẹ̀ máa ṣe ìbúra náà bàbá wa dé bẹ̀ wọ́n àtẹ̀tẹ̀ mùsùlùmí ni wọ́n ní àbọ̀mọlẹ́yìn pọ́ọ̀lù àbí àwọn ẹni tí ń bọ́ kí tí ń bọ́ ọ̀kọ̀ tòótọ́ bá ní mùsùlùmí ni ẹ wọn á gbé mọ́sáàf jáde wọn á ní kó gbé lọ wípé ọ̀pọ̀ alukóraani búra abẹ́yìn òrírí táwọn ilẹ̀ lárúbáwá táwọn àlùkàn táwọn bá fẹ́ búra báyìí yóò gbé mọ́sáàf wọ́n ti gbé lórí tébù ẹni tó fẹ́ búra yóò gbọ́ wọlé kó n fa búra. tọ lẹ́yìn pọtọkọtọ àkọ́kọ́ alukur'an yóò tó kẹ máa fi búra allah máa fi búra pàápàá jùlọ àwọn èèyàn ọmọ nípa ẹsẹ débi pé yóò láàrin ni mo fi ń búra ọlọ ti pé lọ́ba gbà lérò ó ti di níjọ máa ti wá àti fẹ́ni tí lórí kíni tẹmọkọ́n òkúkú fẹ́ mọ̀ nípa ẹ̀ níjọ́ ńlá wa tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ báwa sọ pé tọ́ba jẹ́ pé báyìí ni tí ọba ti ti jẹ́ báyìí ni ẹ̀dá fún ẹ̀ fún ẹ̀ tó lẹ́yìn náà wọ́n ń pa alukurani ìbúra ọ̀tọ̀ náà nítorí pé ilẹ̀ fẹ́ máa fi búra kù ilẹ̀ ń pa alukurani ìbúra kù lẹ́yìn irun dọ́gba náà fi máa fi búra wọ́n fi ń búra wípé kẹ́ni tá fẹ́ fún nípò kó lè bàa jẹ́ni tí ó sòdodo tọ́ba dórí ipò kọ́mọ bàá jẹ́ gbéwìrì tọ́ba dórí ipò kọ́mọ bàá jẹ́ oníjàmbá tọ́ba dórí ipò kọ́mọ arántí pọ́ńpà kúránì fúra àti pípa pàága nínú gbàgbọ́ àwọn ẹni tí wọ́n kọ́ fìlẹ̀ yìí lélẹ̀ òun náà ní pé bẹ́ẹ̀ bá lọ fàlùkùránì búra lórí irọ́ tọ́pa pàtàkó tó fàlùkùránì búra nítorí ẹ̀ orí rẹ̀ lè dàrú nínú gbàgbọ́ wọn bí kò sì sẹ́ni tí ọ̀fẹ́ kórè òun ṣe ni kọ́dà lò torí ẹ̀ wọ́n nìkan fà lùkùrá nì náà lọ́fà ló fi jẹ́ pé wọ́n nìkan àwọn lẹ́yìn Pọ́ọ̀lù náà fi bíbélì tiwọn náà búra àwọn ń sàgbó àwọn ní ọlọ́yàdé ńkọ́ kálukú náà kò sẹ́rẹ̀ rẹ̀ lọ́wọ́ àti gbogbo tó ní ọba gbàgbọ́ lórí irọ́ akérèmọ̀kùnrin wọn kí ló dé sẹ́mi àti káwọn èèyàn bá gbọ́ra nìkan. àkùránì tẹ lẹ́yìn kàkó lè jẹ́ wò lẹ́yìn ò lè gbà wò ó ti wá wúlò fún kura òrùka gẹ́tẹ̀ á òfin tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ nù kí gbogbo àgbáńlá yọ ọmọ tẹ̀lé ẹlẹ́ẹ̀fẹ́ tẹ̀lé àmọ́ ìmọ̀ fi kura ọ ọ kuru ẹ ọ̀ọ́ أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يرادون إلى أشد العذاب ọmọ ọlọ́ọ̀kú bí ọ́ọ́fìlì náà máa dà àmàlú. kọ́mọkọ́mọlọ́ ò lè ṣe ti kẹ́ gba pákan gbọ́ nínú tírọ̀ ọlọ́ọ̀kọ́ ẹ̀ta ìgbàgbọ́ kápá. ẹni bá dárú ẹ̀wò yóò ti yàjẹ́ láyé lọ́dọ̀ bá bá ńlá bá bá rẹ̀ tó bá di lọ́la tó yá. torí di eléyìí kí ló dé kí ni dírámà ti jẹ́? ilẹ̀ sọ pé ìgbà kápá alukurani dèwé o ilẹ̀ wa ni ká máa má alukurani wa ká máa fi búra nítorí pé a fẹ́ gbà ọ̀ ọ̀ kọ̀lẹ́kọ̀rí bẹ́ẹ̀. látún lọ kóòtù tí wọ́n ti ń fọpọlọ ọmọ ènìyàn dájọ́ ìdọ̀tí ọpọlọ ọmọ ènìyàn náà fi ń dájọ́ láwọn kóòtù man made law àtàwọn customary court wọ́n tún wá ní ṣé mùsùlùmí ni wọ́n ní àbọ̀mọlẹ́yìn bọ́ọ̀lù tí wọ́n bá pè ọ́ wá kíkọ́ wá jẹ́ àbọ̀fẹ́ sọ̀ kankan nípa ẹjọ́ tí ń bẹ lórí tábìlì wọ́n tún kọ́ alukurani búra ọ̀tàkùrà wọn àbí ọ̀tàkùrà wọn alukurani tọ́lọ́ ń sọ kalẹ̀ kíkẹ́ máa fi ṣèwé ìdájọ́ tọ́ba tí wọ́n fi búra ó fi sẹ́gbẹ́ kan ni ọlọ́run sọ pé afa hukma al-jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman li qawmin yuqinun ṣé ìdájọ́ ayé ojú dúdú ló wù yìí tálẹ́ni tó da tọ́lọ̀ ní ìdájọ́ tó bá jẹ́ pé ìbá máa máa dájọ́ ẹ wàá pa alukurani ẹ kàn sọ́ọ̀bì kan ọmọ afidọ̀tì ọpọlọ mi yẹn dájọ́ ó sì ti fa alukurani búra kó dodo lọ́sùn alukurani ti ṣe é ṣe búra tó ti jẹ́ pé alukurani náà kàn contradiction pọ̀ láwọn kọ́ńtì o torí ìdí ẹlẹ́yìn ẹnìkan fẹ́ gbapò nílùú kan ìkànnì ọ̀sẹ̀ tàbí ìlú kan wọn á ní kó bá lùkúrá nù lọ á ẹ jẹ́ kó wọn búra irú ètí ẹ gbàgbọ́ àmọ́ lùkúrá nù mí àmọ́ òun gbàgbọ́ á dé àlùkúrá nù lẹ́nu lòdì wá nígbà kúránì lẹ́dọ̀ ló torí ẹ̀kọ́tẹ́ fún political appointment ọdún mẹ́ta mẹ́rin wíkẹ́ndì wọn ò lè fa kúránì gbà ẹ jẹ́ kó wọn kó wọn kó wọn sọ̀rọ̀ fún yín ló parọ́ òun yìí o wọn gba kó wọn sì ṣe dáadáa ń kó wọn ní jalè ń bẹ wọn fa kúránì kankan kó lọ́rùn gbàtà fún kò bẹ́ẹ̀ náà wọn wá interview rẹ̀ pé bóyá ni ó ní à wọn ò lè débẹ̀ kó wọn má jalè kó n bá lọ falkurani búra ní ìsinyìí báyìí sani wọn fẹ́ kú bá gbogbo ẹni tó falkurani náà búra wọn jalè àbí wọn jalè áá bẹ́ẹ̀ tètè pẹ́ tètè dé nàìjà gbogbo efcc efcc àwọn tó ń lé kánà ebi nù kọ́sẹ́ falkurani ló fi búra àbí bíbélì náà àbí ẹ̀kọ́ gbogbo àwọn tó ń lé ká àwọn pé wuli wọn kàn máa yín mú jọ́sẹ́ falkurani búra àti bíbélì ẹ̀ ẹ̀ gbà nílẹ̀ ẹ̀ gbà débi gbé wọ́n fẹ́ gbọ́n kó tó ọba gbé tọba ha nàlá tontori délé aburoma tara ẹni dé aburoma tara ẹni dé kódà tó fi dórí olórí orílẹ̀-èdè tó náà bá kúránì kúrá irọ́ gidi náà ní gbogbo irọ́ parọ́ fúnrọ́ náà torí kété ẹ bá yẹ di gbogbo wọn o ẹ̀rí fi bẹ́ẹ̀nbẹ́ẹ̀nbẹ́ tókí á nìsí ma kúránì tẹ̀sí kúrá àbá àwọn gómìnà gómìnà ń bọ́ ń bẹ ẹni tí ọ̀dà sọ láti sí èsì lọ ẹ̀jẹ̀ ń béèrè tó dúró lẹ́ máa gbá àwọn ẹ̀yìn náà subhanallah wọ́n sì lọ gbá kura ní ọkọ̀ máa kura ẹ̀yin náà wọ́n dírámà àbí ìtọ́lẹ̀ kó bá ní ọwọ́ tẹ ní ló ti di tó fi gbà kú bẹ́ẹ̀ ní sáàmù sáàmù ní ní <laughs> sọ eléyìí túmọ̀ sí pé dírámà ti tó gẹ́ afẹ́fẹ́ ti fẹ́ ara yìí ti rí kúrò adìẹ ògiri ti lánú alágbá ti wọ ọbẹ̀ onídìgẹ́ máa parọ́ fẹ́ni kankan mẹ́ ẹ má kọ́kọ́ tán náà fẹ́ni bọ́ọ̀dì tó ọbẹ̀ dà tó dẹ́mọ́kírésì gan kí ló ní ti pẹ̀lú àlùkò rà ní nbọ pàdé sẹ́yìn mọ́jọ́sí àti àti pàdé kò sí wọ́n tàtàkùn sẹ́yìn láti gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rìn apá àbúgbá ni tí wọ́n pàdé kù wọn lè pàdé láéláé kí àlà ń fi alukurani búra sí ọ dírámà yẹn ti pọ̀ ju nàìjíríà yìí dírámà lásán tọba dé house of assembly làbújá kápẹ́ sẹ́nitọ̀ ni àbírẹ̀ ẹ̀sìn ti fa alukurani búra dẹ́wọ̀n kíkẹ́ tó bá alukurani búra pọ̀pá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kálukú sókè nù mú ìrùkọ́ ẹ̀rí míìsì ẹ̀rí àbíkí ni kálukú sókè nù ọ̀la àjùbà o àbí òye ah, wọ́n sì bá kúránì kúrà ìgbà tí wọ́n á débẹ̀ wọ́n á fẹ́ wá wọ́n fẹ́ dìbẹ́tì mọ́ṣán wọ́n ní bisimilá walhamdulilá wasalatu wasalamu ala rasulilá gbogbo àwọn ọ̀káfò gbogbo àwọn <laughs> gbogbo àwọn ògùn gbogbo àwọn eh, gbogbo àwọn oríṣiríṣi àti àwọn olùgbà.

ní àní káfẹ́ máa fi ojú alukurani kulẹ̀ tá a sọ pé ká máa fa alukurani kura nísìnyí èèyàn fẹ́ di adájọ́ ẹ wo contradiction burúkú nàìjíríà àwọn ọ̀rọ̀ tí ò jọra èèyàn fẹ́ di adájọ́ man-made law court tọ́mọ débi làkàn bí atẹ́ ẹ̀sẹ̀ kì í abẹ́ rírí so adájọ́ tó fẹ́ jẹ́ nu adájọ́ tó fẹ́ pé kò ní fa alukurani dájọ́ o. wọn á nítorí pé orúkọ rẹ ń jẹ gidika Ibrahim orúkọ rẹ ń jẹ Mahmood orúkọ ọ̀rẹ́ agbákùnrin àyìnbó ọkọ̀ búra á contradiction ti tọ́bọ̀ wá láàrin ẹjọ́ ogun náà lọ́dá tó fi rìtáyà. ẹjọ́ ló pé òun wo gbogbo ní sínú táwọn ń pé gbogbo ọba nípa a ah, alukurani láti dájọ́ ni wọ́n ní o ti ṣe tó fi dìsáàbù tó ká yọ ọ́ pòǹpò kó sílẹ̀ ẹ̀wọ̀n péré abẹ́yẹ ọmọ bẹ́ẹ̀ nítorí kó ti tako the constitution of the federal republic of Nigeria alukurani ló ti fi búra nítorí ẹ̀ contradiction ló ti pọ̀ tún bí sẹ́rí láwọn orílẹ̀-èdè bòmí tó náà fẹ́ jọ bí báyìí wọ́n máa ń kọ́ àwọn mùsùlùmí ní ẹ̀tọ́ wọn pé islam yìí tẹ̀lé fẹsẹ̀ bí wọ́n sọ àlè títorí bá fẹ́ ṣèjọba lórí àwọn èèyàn ká dín wọn lọ́nà àti wà lùtẹ́ náà rọ òfin ọlọ́run tọ́jẹ mẹ́sìn tẹ̀ ń ṣe àgbàkẹ́ máa lò nígbà ní ara yín nàlẹ́ ti fẹ́ ẹ máa lò ẹ̀ẹ́n so ẹ̀yìn kí ló fẹ́ gbé yín wá sí ìdí ìdájọ́ mi tó yàtọ̀ sọ́lọ̀ àfi téèyàn bá ti ṣe rí dá tó lòun náà ṣe islam àbí òye wa ti nàìjíríà nàìjíríà nàìjíríà yìí nìyí wọ́n ní ibìkan wọ́n fún primary level àǹfààní primary level of sharia tí ibìkan kún mọ́ haram ní lórí tiwọn ẹ ti sọ pé keep Nigeria one. bẹ́ẹ̀ ni contradiction bẹ́ẹ̀ láti lọrin bẹ́ẹ̀ lọ sísàlẹ̀ wọn náà ní sharia kan tertiary level láti Ògbómọ̀ṣọ́ làǹdí lọ sí etí òkun náà lẹ́kọ̀ọ́ mamnu kò sí dọ́dọ̀ bẹ́ẹ̀ bá ṣé ẹ̀yin ò ẹ̀yin ṣe mùsùlùmí wọn làwọn bẹ̀rù àwọn kiri yóò ní báwọn kiri yóò máa sọ kò sí kiri yóò ní àríwá bí nàìjíríà ti wà ń jọ tóyìnbó wá tóyìnbó ti lọ náà nàìjíríà kò téèjì torí pé ńgbà tóyìnbó ti ọba pé gbogbo bẹ́ẹ̀ wọ́n ń lo sẹ̀rí àwọn orí gbà kú lọ́dọ̀ ìgbà náà sì dọ́dọ̀ tí wọ́n bá pé tọ̀ àtàtẹ́bọ̀ yìí náà ni pé àtàtẹ́bọ̀ sẹ́kù àbí ọ̀sẹ́kù wọn ò tiwa náà kú àtàtẹ́bọ̀ yìí náà ta ni táà àbẹ́rẹ́ ní tẹ́ǹsì ọdún egun báyìí ẹ ń sọdún orò abẹ́ ẹ̀ máa ń ṣe ọ̀lẹ́ balẹ̀ ẹ̀ ń jẹ́ abẹ́ ẹ̀ ṣe gbogbo ẹ̀ ọdún ọ̀ṣọ́gbó wọ́n ń sin àgbọ̀n òsì nítorí ẹ̀ bóyìnbó ṣe bá nàìjíríà wọn ní kí gbogbo kan máa ń lọ bẹ́ẹ̀ sẹ́rẹ́rẹ́ wẹ̀rẹ̀rẹ̀ wala hawla wala quwwata illa billah ẹ wá wo irọ́ burúkú gbogbo pàmpà láti jọ ìgbogbo pàmpà aṣọ làágùn aṣọ làágùn mú tí wọ́n sọ wọn ò sí ìrìn kankan change nínú bóyìnbó ṣe fi nàìjíríà lọ wọn ò tí ì rí nǹkan ẹyọ kan báyìí jẹ torí pé tọ́mọ afẹ́ ṣe ń jẹ wọ́n tún lọ gba yọ̀ǹda ní England akàgbòmìnira rọ àwọn àti ìlè dá dúró torí ẹ̀ ló jẹ́ pé lórí kan bá wá tó ń ní ambition pé ká fẹsẹ̀ wá dúró déédéé ẹ̀rí pé wọ́n ìlè pọ̀ ní pẹ́ pọ̀ ní pẹ́ àwọn ìwé yẹn ọmọ àgbọn tètè subhanallah torí ẹ̀ àwọn ẹni tó ń búra. ní gbogbo ọ̀nà tán lè gbà búra pé la yab'athu Allahu man yamut ọlọ́run ní gbẹ́ni tó bá ti kú dìde ìsọkúsọ ni wọ́n ń sọ ọ́ bàdà ọ̀rọ̀ orí bí ti ń wí o wa'dan alayhi haqqan àdéhùn lélẹ́yìí tòdodo bá dìde dìde ṣe àwọn nínú àṣà àwọn ọ̀sẹ̀bọ yorùbá wọn gbà pé gbèdè wà àwọn máa sọ pé ayé gan ó dàbí pé ayé ọ̀parẹ́ ayé ò ní parẹ́ á kàn lọ lẹ́mí tuntun ni níbo ni lẹ́mí tuntun ìyẹn ni pé ayé yìí ò ní parẹ́ á ń bọ́ síbọ́ sí pé ó tún jẹ́ àwọn ti di táwọn bá contradiction wọ́n tún wá ní ẹni dáyé bá yẹ ọ̀run gbọ́dọ̀ yí olúwa rẹ̀ ọ̀run wo torí délé gbogbo kèfèrí àwọn yẹn gbà pé gbèǹdé kan wà even gan tí bá gbé lórí scale tí bá wà àwọn ọmọlẹ́yìn Paul àwọn kan wà nù wọn táwọn gbà pé tí ẹ bá ti kó ti parí nù kéésì gbogbo wọn náà wọ́n gbà pé àjíǹde kan wà àwọn kan wà nínú believe tí wọ́n ní pé tí èèyàn bá ti kú ó ti lọ́nu. No so ayé náà ni ló ti wà lìjánà rẹ ayé náà ni náà rẹ wà tí ẹ̀ máa wá wa, gbẹ̀ǹdé wà gbẹ̀ǹdé wà máa ni wọ́n máa yín mú wọ́n máa pẹ̀ sanra yín jẹ gbẹ̀ǹdé wo tí ò ti yẹ kó dé So wà torí ẹ àwọn kèfèrí tẹlẹ náà ọbẹ̀ tà fáwọn kí gbẹ̀ǹdé ọmọ wọ gbogbo wọn dà mọ pálí jẹnà tàwọn làwọn wà yìí iná làwọn wà lọ́wọ́ tó bá di lọlọ sí ya ṣùgbọ́n àwa mùsùlùmí pàtó ṣe pé ẹ̀wọ̀n ti wà làwọn wà yìí àlìjẹnà wa àlùkìyàmù láti wọ ṣé agbàgbọ́ pépè ní àlùkìyàmù ń àbá àgbà àwa gbà lè jẹba walakin akthara an-nas la ya'lamun ọlọ́run láwọn ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn wọn ọmọ kódodo ní gbẹ̀ǹdà kìíyà ilé ìfihàn gbẹ́ni tó pọ̀ jù nínú àwọn èèyàn ọgbà gbọ́ pé gbẹ̀ǹdà kìíyà mọ̀ ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn ọgbà pé gbẹ̀ǹdà kìíyà mọ̀ sẹ́yìn náà bá wù láyé lónìí wọ́n sọ pé èèyàn tó wà láyé wọ́n lọ bí seven billion wọ́n sọ pé àwọn mùsùlùmí àti one point five billion lọ káyipé àwọn tó ń pera wọn tó ń pera wọn tó ń pè náà sọ̀rọ̀ àwọn mẹ́lẹ́yìn pọ́ọ̀lù yìí náà ká sọ pé àwọn náà àwọn náà pọ̀ bá ẹ bá bá náà ní one point five billion mélòó ló kù nù seven four yòókù àwọn eléyìí dàgbé ní one point five àti yahudi àti nasọ́ra kò fọ́ àrùn náà làwọn but ó kéré jù àwọn ètò pọ̀ jù nù wọn àwọn sọ pé ìgbéǹde wà ẹ wá wá dúró ẹni tó sọ pé kò sí gbè lọ́jọ́ pé náà lọ́lọ́ sọ pé wàlẹ́ akínà sára náà dé láyé àlẹ́ àwọn ètò pọ̀ jù nínú àwọn èèyàn pé gbèǹde ń bẹ ìdí nu tó fi jẹ́ pé láàrin èèyàn mẹ́wàá ẹ rí i pé olódodo ẹyọ kan kí máa sọ̀rọ̀ ìpìlẹ̀ ayé tẹ̀bá kó yẹn mẹ́wàá jọ ni olódodo ẹyọ kan máa ń sọ̀rọ̀ kí ló dé nítorí pé mìjọ́ríjọ́ gbà kó gbèdé àgbéyàmà ìdí nu ì máa ń rọ̀ wọ́n lọ́rùn láti yànyàn jẹ ì máa ń rọ̀ wọ́n lọ́rùn láti ṣèjàmbá gbogbo ẹni tó bá mọ̀ pé gbèdé àgbéyàmà ń bẹ kì í yànyàn jẹ gbogbo ẹni tó bá mọ̀ pé gbèdé àgbéyàmà ń bẹ kì í ṣèjàmbá ìdí nu ẹ̀yin náà mọ̀ ìyàlẹ́nu olóòótọ́ ẹtún pé tọ́ ń wò gbogbo èèyàn ti di pé wíri bẹ́ẹ̀ ibo ló ti bẹ̀rẹ̀ níbi àgbàgbọ́ pé gbèdé wà ọlọ́run ti fi hàn wá pé wàlẹ́ kí náà yàrá àwọn tó jù nínú àwọn èèyàn wọn ọmọ pé gbèdé ìdínú tóbi jẹ́ da aláta pé ọ̀rẹ́ wèrè tó kùtù orí fún sọ pé ẹni tí sí nípè lára mu yẹn kí gbogbo àwọn gbogbo àwọn náà lọ dára nítorí pé táwọn bá ti jàǹbá tán kò sí kankan tí ó ṣẹlẹ̀ sí kọ́lọ̀ nǹkan fìyàn léèrè kò sí kan ìdí nu àwọn àtàkàtà yẹn ń kúnlẹ̀ ayé ẹ̀mí yẹn jẹ lọ́wọ́ bàtà bá gbàgbọ́ pé ọjọ́ kan ọjọ́ kan wa dìde ọjọ́ kan ọjọ́ kan fún tó bá ti wú gbogbo èèyàn náà ní oṣù nítorí pé nínú òwe àwọn lárúbá sọ pé man amina lọrọ kò bẹjẹ àti ẹdẹ gbogbo ẹni tó bá ti mọ̀ pé wọn ò ní kí ìyà jẹun ìwàkiwà ní ọmọ so bí o bá náà sọ pé lùjọ bá ti tó ọsẹsẹ kí lọ fẹẹ ṣe kí wọn sọ fún ọsàìdá kò sí torí de eléyìí báyìí èyí tọ́pọ̀ jù nínú àwọn èèyàn ọmọ pé kèndé àlùfíà mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá wà mọ̀ pé kèndé àlùfíà mọ̀ bẹ́ẹ̀ máa tọ́ra o. ẹ máa ṣọ́ra o ẹ má máa sọwọ́ dúkìá yín lẹ̀ fáwọn gbogbo èèyàn o ẹ máa kí ìsára o nítorí pé ẹtọ́ pọ̀ jù nínú wọn owó rẹ tó ń rẹ àjẹgbẹ́ ni. máa sọ pé máa ń kó burú gan láti pàdé tí wọn máa tó torí pọ̀ tí ń wo pé irọ́ ni gbogbo òní tẹ̀lẹ̀ àlọ́tẹ̀ pa fúnra yín díẹ̀ sí tẹ́lẹ̀ sí i mọ̀ wọ́n sì máa wò nù. ìgbà tó lọ́n sọ ọ̀la kí ni akẹ́rọ̀ náà ti láàyè àlùmọ́ eléyìí túmọ̀ sí pé àwọn mẹlẹ́kà gbogbo ọlọ́mọ gbogbo ìgbà tó yá mi bẹ̀rù gbogbo àwọn alìjánu gbogbo àwọn gbogbo ìgbà tó yá mi bẹ̀rù tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mọ̀lẹ́kọ̀ sí nínú ẹni tí ọlọ́run pa láṣẹ pé kí wọ́n máa jọ́sìn fún kí wọ́n lè bá àwọn àlùjẹ́ náà kí wọ́n má bá àwọn náà ọlọ́run dá mọ̀lẹ́kà nítorí pé kó lè bá pa wọn láṣẹ kẹ́ni tó bá gbọ́ gbà kó lè bá àwọn àlùjẹ́ náà kẹ́ni tó gbọ́ sí ọgbà kó lè bá àwọn náà ọlọ́run ti pa àwọn mọ̀lẹ́kà bẹ̀ àwọn mọ̀lẹ́kà tí wọ́n tẹ́lẹ̀ náà gbogbo àtẹ́tọ́lọ́run bá fi pa wọn títẹ̀lé ni wọ́n máa ń tẹ̀lé la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọn kì í tẹ́lọ̀ lórí àti tọ́ba fi pa wọn ní tọ́ba ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe nínú àyà mi la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun ọmọlẹ́kẹ̀ ìsọ̀kọ́lọ̀ wọn sọ̀rọ̀ àti ọlọ́ọ̀ni wọn máa fi ẹtẹlẹ tẹmí bẹ́ẹ̀ lè sórí rẹ tẹ bá kùnà láti ṣe bẹ́ẹ̀ ẹ sórí ibú oríire lọlọrun ti dá àwọn àkọsẹlẹ ṣùgbọ́n àwọn àlejànú jẹjẹ pé inú wọn ni ìbílẹ̀ sọ̀rọ̀ jìm ńlọ ti wá ọ̀hún báwọn náà gbàgbọ́ gbégbé ndàlùfíà nù tẹ nítorí pé ìgbà tí ìbílẹ̀ tọkọ àti ọlọ́run bá wa tọ́lọ̀ wọn bá ṣépè fún tó sórí ibú tí orí ibú rẹ̀ ti gbóná fẹlifẹli ọ̀tọ̀rọ̀ àsìkò tó yẹ pé tó bá jẹ́ pé làákà ìdèyàn láfẹ́ kú tí ò yẹ kó lọ́wọ́ gbàdúrà rẹ̀ rárá gbaná lọ kéèyàn tẹ̀sẹ̀ sórí ibú dà sórí ibú. ọ̀la rọ́bì ọ̀nbẹ́rìnì ìlà yóò mi ìbàdú wọ́n ní olúwa lẹ́dàá mi wọ́n fẹ́ kọ́ lọ́mi lára jíjọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yà ó túmọ̀ sí pé àwọn àlejànú gbà pé ìgbéǹda ló yá mà ṣùgbọ́n bẹ́ẹ̀ ti wá gbà tó gbéǹda ló yá mà bẹ́ẹ̀ tó wá jẹ́ pé káfíìrì fún wọn olùsàìdá kọlọ jantirẹrẹ nu wọn tó sì jẹ́ pé wọ́n tún ní má ìbàjẹ́ yìí fún àti sọ́wọ́ rẹ̀ lẹ̀ fún àti ẹ̀sìn sí káwọn fẹ́ yí padà àwọn fẹ́ ronú bí wà nínú nǹkan tó yá yẹn lẹ́nu nítorí pé ẹni tí àkọọ́lẹ̀ oníbù bá ti síwájú fún sọ́nà tẹ́lẹ̀ gàtẹ́lẹ̀ yọ̀pọ̀ bẹ́ẹ̀ ọlọ́mọ ti tù wá bẹ́ẹ̀. nínú àwọn àlùjánu àwọn múmìnì wà àwọn mùsùlùmí wà nù wọn torí pọ́lọ̀ ń rán nàbì sí wọn sallallahu alaihi wa sallam pọ́lọ̀ ń ti rán nàbì sáwọ èèyàn náà. tọ́ قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحد سوانا مسلمين بينهم كافرين بينهم ìtọ́ yanilẹ́nu ni fáwọn káfìrí nù wọ́n sì máa gbégbé ndé alùpùpù ń bẹ tí wọ́n sì tún bú wa ọ̀daràn àwọn àlùjẹ̀nu náà lè sọ fún wa kékeré ní yàyí lẹ́nu àwọn ẹni tó gbà gbégbé ndé alùpùpù náà ń bẹ nù sí yín náà sí gbogbo wọn ní bẹ̀rù ọlọ́ọ̀ tí gbogbo wọn náà ní tí ó di ọ̀rá lùkè tí ó di ọ̀rá lùjẹ́ náà ń bọ̀ ìbá náà náà tó máa sọ pé bàbá ìmáàmù àti ẹ̀gbọ́ tiwa wọ bàbá ìmáàmù tó tún ká kíw bàbá ìmáàmù ọ̀daràn àbẹ́yìn òrí nù gbèsè ayé ẹni tó mọ kíw tó tún jẹ́ kó nǹkan fẹlẹ àtàkìlú ẹ̀yin lẹ ń katira ẹ̀yin lẹ ń sọ pé káwọn yóò ṣe dáadáa ẹ̀yin lẹ ti gbàgbé orí ara yìí ọdájú pẹ ṣe làákà yìí orí ti dàrú dàrú. akramakumullah ìdádélé ìbá yé bẹ́ẹ̀ àyà yìí tọ́ka sí pé ọ̀pọ̀ ìtọkọjù nínú àwọn èèyàn ní ọgbà pípé ìdàgbé àmì àwa yọ àwọn mọlẹka àtúnyọ àwọn àlùjànnú pípé ìtọkọjù nínú àwọn àlùjànnú wọn gbà pípé ìdàgbé àmì tí ọba jẹ gbogbo wọn àwọn mẹlẹka fún wọn kò sí kan ní wọn tó takò pé ìgbéǹda lùkìyà mọ ẹ wàá mọ bí dúró ti jẹjọ ìgbéǹda lùkìyà mọ tí wọn bá kó àwọn èèyàn jọba yìí àwọn àlùjọ náà wà rọ kiriká wa àwọn mẹlẹka ó tún wà rọ kiriká gbogbo wa níbo láta tòbí ó ti ṣẹlẹ̀ ẹjọ kọlọ wọn bá ó jẹ ká la walakinna akthara an-nasi la ya'lamun ẹ̀kọ́ tó ń bẹ ń bì o pé ẹ má máa jẹ pé ibi táyé bá yí lọ lẹ́yìn ọmọ bá wọn yí lọ ibi ọ̀pọ̀ èèyàn bá wà ibẹ̀ náà lẹ́yìn fẹ́ máa wà ń gbogbo gbà ẹ ẹ ń ráwọn èèyàn tí ọ̀pọ̀ ẹ ń rí wọn sá ẹ fẹ́ dúró láàrin wọn ẹ rí ibi táwọn èèyàn pọ̀ sí jù lọ́pọ̀lọpọ̀ ibi àmì ní máa jẹ ọlọ́ni wọn máa ń sọ̀rọ̀ náà sí wọlé ọ̀hárọ́sítẹ̀bẹ̀mọ̀fínì àwọn tó pọ̀jù nínú àwọn èèyàn gbogbo bó tilẹ̀ kó gbìyànjú tó wọn nígbà wò níbí náà walakin náà sọ̀rọ̀ náà sí láàyè alẹ́ ẹ̀ńtọ́ pọ̀jù nínú àwọn èèyàn ọ̀mọ̀ níbo mi wa qalilun min ibadi ash-shakur àwọn díẹ̀ nínú àwọn ẹrú mi ló máa ń dúpẹ́ fún mi ọlọ́ sókè á ní majority majority náà ní majority òfò kíkórí ikú báyìí lẹ́ẹ̀mọ́ wá dá lọ sí di majority majority ẹ̀yin náà máa wò ó wò ibi táwọn èèyàn bá pọ̀ sí jù láyé ẹ̀rí pé bí àmì ni èèyàn mélòó ni wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run báyìí ni èèyàn mélòó ni wọ́n lọ wo bọ́ọ̀lù èló lẹ́sìn kẹ́tọ́ wọ́n mẹ́tíláì ibi bọ́ọ̀lù wo lẹ́wọ̀ lọ́fẹ̀ẹ́ ẹ̀yin ẹ̀wọ̀ nǹkan bẹ́ẹ̀ bá subhanallah al-azim èèyàn mélòó ni wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run èèyàn mélòó ló tò sétí títì wípé latest kan ti jáde abẹ́wò latest bóyá latest drama àbí latest fújì ẹ̀wọ́n wọ́n ti pété títí tírélà kan bọ̀ wọn ò sí à torí kan fẹ́ wò latest album wàlá hawla wàlá quwwata illa billah bọ́mì yẹn ti máa pé bíbà ṣé máa pọ̀ǹdì gbogbo bí dáńtí sórí ibú fún ipò bẹ́ẹ̀ rárá bí dáńtí sórí ibú gbogbo eléyìí ẹ̀kọ́ fi hàn wá ẹni tó sọ yìí kí mo sá fún mọ́sálásí mi wá sí náà torí pé èyàn pọ̀ ń bẹ̀ orí ikú tó ọbẹ̀ ṣe ló tètè dì mú ẹ̀hẹ́ torí pé àwọn ẹni tó sórí rẹ̀ wọ́n pọ̀ ẹ̀yin náà wọ́n jọ pé dàgbéyàmù kí wọ́n náà fi dájọ́ wọ́n ní nínú ẹgbẹ̀rún èèyàn wọ́n ti yọ èèyàn kan ṣoṣo lọ́sàlùjẹ́ nine hundred and ninety nine wọ́n kọ́ wọn sínú náà jahannam ṣé alẹ́ fi wéra alẹ́ fi wéra rárá rárá torí di eléyìí walakin akthara an-nas la ya'lamun nínú àkídà ahli sunnati wal jama'a wọ́n ní àwa la naghtarru bil kathra wala nazhadu min al-qilla nínú píríncípù ahli sunna àwa àyè jẹ́ kíkó kíkó èèyàn kọ́ tàn wá jẹ kíkó èèyàn kì í tàn wá jẹ pé ọ adúrú àwọn èèyàn yìí adúrú àwọn kẹ̀kẹ́ ìrọ̀lá kíkó èèyàn kì í tàn wá jẹ àìsí ìrẹyìn díẹ̀ ta láti ẹsẹ̀ fà ń tà fún un ẹsẹ̀ fà ń polówó ọjà kan pé ẹ̀yin èèyàn wa ẹ mọ́ kókó tàbá wa ní ṣe àtúntà kìíní ìpadà á lé ẹ̀fẹ́ kọ́ ẹ̀fáyà náà àà abadan torí ẹ̀ nítorí pé ó wá nínú hadith ikú anabi sallallahu alaihi wa sallam ó ní uridat alayya al-umam gbogbo àwọn ọjọ́ tó ti síwájú lọ́lọ́run ó dàbí báwọn sọ́jà sí máa ń ṣe parade níwájú olórí orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni gbogbo àdúmà ẹni ọlọ́run ọba kó wọn hàn ànábì sallallahu alaihi wasallam ànábì nínú nǹkan tí mo rí ó ní pé mo rí ànábì kan wa ma'ahu ar-rahd mo rí èèyàn láàrin mẹ́ta sí mẹ́sàn-án pẹ̀lú rẹ̀ èèyàn mẹ́ta sí mẹ́sàn-án lọ́gbọ́rọ̀ rẹ̀ tọ́tẹ̀lé ànábì ni o kìí ṣe pé olùmọ̀kan o ànábì mo tún ara ànábì kan wa ma'ahu ar-rajulu aw ar-rajulan tó ti kẹ́ ẹnìkan àbí èèyàn méjì lọ́wọ́ pẹ̀lú ẹ̀ odidi ànábì nù o sì rà ànábì kan wa laysa ma'ahu ahad rà ànábì tó rẹ́nìkan tó sẹ́nìkan kan tọ́tẹ̀lé tí wọ́n á fẹ́ẹ́ lì lẹ́yìn ọmọ wa ti wá sí ní sísẹ máa bínú èèyàn gbọrọ yín wò sí ẹ wá jókòó alùsùn nà èèyàn kan lọ́wọ́ èèyàn méjì lọ́wọ́ kọ̀ọ̀kan wa kódà kẹ́ni kankan ọmọ wa gbogbo wọn máa gbé jáde. nítorí pé ẹ bá ti fọkàn sáwọn èèyàn yóò ẹ wá àwọn ànábì tó yẹ wọn máa ń àwọn láti nu màláìkà àti nínú àwọn èèyàn tẹ́wọ́ abẹ́ sọ fọ́lọ́ wọn bá tà sí tóbi lọ mú ànábì dé bí ọ̀rẹ́ ní tẹ́lẹ̀. mo wá rí ibi tí mo ti wá dúró lọ ni mo bá rà ànábì kan táwọn èèyàn tó tẹ̀lé tí wọ́n kọ lọ jáǹtì rẹ́rẹ́. mo ti ẹ̀sìn kọ́kọ́ ti bá lòun máa tẹ̀mí náà wá sọ fún ànábì Musa ni o àtòun àtàwọn èèyàn rẹ̀ o túmọ̀ sí pé èèyàn ti ń bẹ lẹ́yìn ànábì Musa náà kọ́ wọ́n kọ̀ lẹ́yìn ni mo bá rí táwọn èèyàn kan làwọn bá yọ ni wọ́n kọ́ lọ bíbá wọ́n bá ní hadihi ummati àlùmọ̀ wà nàbẹ̀ níta fẹ́ ló ń bẹ̀ ni pé ànábì mi wà kò léèyàn lẹ́yìn tó ń torí ẹ̀ wọ́n kọ̀ wọ́n kọ̀ àyèsí ṣèdájọ́ ọlọ́dọ̀ tó wa ọ̀dà máa kankan bẹ́ẹ̀ sì ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ àwọn èèyàn ti ń gbọ́ pọ̀ àwọn èèyàn ti ń gbọ́ ọ̀pọ̀ ọ̀dà máa kán ọ̀dọ̀ tó wa tí wọ́n á ní pé la an yahdiya Allahu bika rajulan wahidan khayrun laka min humri naam tọ́lọ́mbà tara rẹ̀ fi yẹn kan ṣoṣo ìyẹn kan péré tọ́lọ́mbà fi mànà bọ́wọ́ ó lórí fún ọdún gbogbo nǹkan. lẹ́yìn náà ká máa mà àwa nídìí pàǹpẹ́ yẹn lọ sí dẹ́sán lọ. fi ṣe àmì pé ọjà tàbí lọ́tà tẹ́lẹ̀ náà. kéésùn láàmú fi sàmì pé dáwà rẹ rí ìdíjókòó àbí òrí ìdíjókòó àbí òye nítorí báwa nẹ́bì tọ́lọ̀ ọ̀ràn kankankankankan ọ̀pá ẹ̀mẹ́yẹ wọn ni òní rẹ̀ nìkan mú wá ní ọ̀gbìn gàkúyà tálọ́ wá rán wá sí tẹ́ẹ̀mà wá bínú bẹ́ẹ̀ làwọn ọmọ mi máa ń ṣe ọmọ mi lọlẹ̀ lárúbáwá ọlọ́ọ̀kọ́ kí o ìgbà tí wọ́n á bi léèrè kékeré bí ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́ọ̀ ẹ máa kọ́ wọn ẹ bá wọn ọmọ ẹ̀yin sì ti mọ̀ ẹ̀yin là ń bá sádọ tó tó lọ sójú wọn wá ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ yọ wá ní òun lè gba àsìkò tó jẹ torí tó ń bá ń bá wọn sọ̀rọ̀ wọn ìjókòó à kò nídìí kéésì kan bàtújẹ lélẹ̀ ìwọ Ọlọ́run fi wọn léèrè tó tó àbọ ètò Ọlọ́run fi àwọn léèrè ní kéésì ẹ tẹsí gbọ abẹ ìbéèrè kálukú yàtọ̀ síra ẹnìkan ni ẹ àwọn èèyàn tọkọ ìjókòó èèyàn díẹ̀ ní ọkàn ìjókòó torí ẹ̀mí náà omi lè gbàdúgbò mi jẹ èèyàn tọkọ bá wò èèyàn tí ọkọ bá wò gbàdé ìsìnkú ẹ̀yìn tajà ẹ̀yìn sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ọlọ́run lẹ bá dòwò pọ̀ ẹ̀ sàlàyé ẹ̀sìn fún un nítorí tó bá kọ̀ láti sọ àwọn èèyàn ní ẹni tí ọ̀pọ̀ tí ó gbà á má ẹni tí ọ̀pọ̀ tí ó tẹ̀lé kò ní jẹ́ kó wà nígbà tí wò kúkú sàlàyé fáwọn lẹ́yìn kan lọ kẹ́kọ̀ọ́ fúnra yín wọ́n lè sọ pé ah masha allah àwọn àbá kuwait ah masha allah àwọn àbá saudi masha allah àwọn àbá misra kàlàǹfọ́ọ̀dù ìrọ́lá ntara yín dẹ ntara yín dànù àbí wọ́n tún àwọn náà ntara ń tà ọlọ́wọ́ fi ọ léèrè gbogbo ẹ̀kọ́ tó lọ lọ fún ọ wúlò kí ló dé tó ṣàlàyé rẹ̀ bá. ìdínú tó kùnkùn fi pọ̀ láwọn ìlú wa ìgbà tó ń ṣe analysis láwọn ilẹ̀ lárúbáwá yẹn wọ́n rí pé àwọn ọmọ yorùbá àwọn lọ́pọ̀ jù ní nọ́mbà ẹni tó wá kọ́ kí o láàrin gbogbo ẹ̀yà yòókù nàìjíríà yìí. ìwádìí tí wọ́n á fi hàn pé gbogbo wọn bá ti máa ń sáré gba bẹ́ẹ̀ lọ́lẹ̀ lárúbáwá Business, ni wọ́n ti fi sí. wọ́n ní àfihàn pé àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ fáwọn wá pọ̀ yẹn. bísínẹ́sì lọ́pọ̀lọpọ̀ lọ sí pé ọ̀nà àti rówó ni ní ìsìn àyẹ̀ máa bá wẹ́lda yín ká ìwọ máa bá bíríkìlẹ̀ rẹ ká ìwọ máa bá kìnnìkan rẹ ká àwọn àti lọ sí bísínẹ́sì wà lọ́nà kí o ṣe bísínẹ́sì tó ìdí inú tó fi jẹ́ pé majority padà wálé fún ọ̀pọ̀ yín lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀rí pé tẹ́lómi bá tilẹ̀ lárúbáwá dé ní sẹ́yìn náà bá lọ lé rẹ̀ ẹ̀yin náà lọ wípé afẹ́ wọlú dépù tó gbé wa àbí ẹ̀kọ́ náà wá gbé dépù kalẹ̀ jẹrin jẹrin báyìí tó bá tó wá gbé tó gbé kalẹ̀ tí wàá sí máa fi ru dépù ńkọ́ àbí fújì iná bá gbé fújì tó ọ gbogbo àwọn àdó àtọmẹlẹ àti tẹkẹrẹ ní mú jáde ṣéwù nùbà ṣéwù tó ti sáwọ́ títì délé náà ni wọn á dókòó tó bá yín sọ̀rọ̀ lọ dáì náà ni máa yín ẹ máa yín mú ni pé wọ̀ọ̀wọ̀ kẹ́kọ̀ọ́ lọ ẹsẹ̀ kọ́ lọ ìwọ̀kọ́ <laughs> subhanallah tó ń torí di eléyìí báyìí a gbọ́dọ̀ ṣàlàyé ẹsẹ̀ fáwọn ẹ̀ sì gbọ́dọ̀ ti torí pé wọn ò jókòó. A ta a àwọn anabi ọlọ́tọ́lọ́ ti di ìrànlọ́lẹ́ka tẹ́tí ti ọlọ́run àwọn èèyàn gbọ́rọ̀ ẹ̀gbọ́n anabi nù alẹ́ sẹ́lá anabi nù alẹ́ sẹ́lá wọ́n ní kúlẹ̀ máa tó múlẹ̀ tá òfin rẹ̀ lọ. jàálù ọ̀sọ́bí àhùn fi gbogbo bá pè pé ó ta ni ó inú wọn kó sínú etí ipa ò lè kọ etí ò lè gbọ́ ọmọ ẹ̀ka ẹyọ kan àmọ́ gbogbo ọmọ wọn fi di pé àti gbọrọ bàbá ara ni nẹbi nù ọwà ni ọtí sọwọ yá nù wọn tún wọn sọ wọn wọn dábòrí ẹ mẹjà nù àbí rẹ wà á fọrù wọn tún wọn tún olórí ṣe wàtúndàkùbọ́rù wọ́n tún wá máa ti tẹ̀gbẹ́ ra gata nàbí nu àgbẹ̀ ọjọ́ lọ́wọ́ àtẹ àwọn òtí lẹ̀ fún fún rẹ tètè gbà ní gbèrà gàdé ẹ dá kìkì là nàbí nu àgbẹ̀ là nàbí nu àlẹ́ ìsàlámù torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn akúrò tì í káwọn abínú káwọn èèyàn wa wọn tẹ̀lé wọ́n gẹ́gẹ́ bíi ta ayé kó lọ́wọ́ àdúgbò dictionary kan lánàá bí ni àbí rọ̀ dúró. ẹ ṣé sọ̀hábì ni àbí tábì àbọ̀kẹ́nu àwọn àyínmà kò fẹ́ẹ̀ sáyé nu dictionary Islam wọn náà wa bínú lọ́wọ́ bàbá jáde fífa àwọn èèyàn gbọ́rọ̀ rẹ̀ wọ́n máa wí lọ́nà bá rí padà àníyàn o n o fún ní tó sọ barajẹ ni ọlọ́run náà ni ó mú barajẹ o ọlọ́run ti ga jù lórí de ilé ilé ìjọba ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ọmọ kókèdè àgbéyà àwọn ọmọ ẹ̀sìn bọ̀ innahum yarawnahu ba'ida wa narahu qariba ẹ̀yin lẹ́yìn wò kọjọ́ yẹn pẹ́ ọlọ́run láwọn àwọn òkú túmọ̀ lè yọba yíyẹn lọ́kùnrin lẹ́dí yọ̀kútẹ́lẹ́fọ́nà fi ìgbéǹda kìyàmù ọwà o nítorí kọ́lọ́n ọba ó lè bá àṣàlàyé fún wa gbogbo dáǹtì ìyàpá ẹnu lé lórí gbogbo ní fàfàǹfà ara àlàyé rẹ̀ gbọ́njọ́ gbéǹda kìyàmù tí ọba wa ní tíjọ́ gbéǹda kìyàmù ńkó làbá ti gbá àlàyé kò sí bákan náà ọlọ́run tó sọ níbo míì pé wal yajzi alladhina asa'u bima 'amilu gbẹ̀ndà òkè àmọ́ òde nítorí kọ́lọ̀ wọn kó lè bá àtàwọn ẹni tó ti sẹ́ẹ̀bù lẹ́sàn-án sẹ́ẹ̀bù tí wọ́n ti ọ̀yẹ́dẹ́dẹ́ ẹlẹ́rìínà àtìsànú bẹ́ẹ̀ lọ́sùnà kọ́lọ̀ wọn tún lè san àwọn ẹni tó ti sẹ́ẹ̀rì lẹ́sàn-án dáadáa tán gbélé ayé sí. ọlọ́run tó sọ ń kí ló dé tí gbẹ̀ndà òkè àmọ́ òfi ó ní wàlẹ̀ alẹ́mọ̀ àwọn kèfèrí ó lè bá àmọ́ kó kúrọ̀ làwọn. gbẹ̀ndà kìyàmù ó dé náà ni torí ẹ̀ tọ́ba àtijọ́ yẹn ẹ̀yin lẹ sọ pé ní síjọ́ gbẹ̀ndé ló ti dé yìí ẹ̀yin káfíìrì ọlọ́ni hàríhì nàárò lẹ́tí kùntùn bí hàdùkẹ́ ti bọ́ iná tẹ̀ ń pè o ló ti dòótọ́ ọmọ yín o dáná gbogbo nǹkan yìí. òbúrò ẹ wọnú dán ìdánlélẹ́yìn abẹ́ ríra islawha fasbiru aw la tasbiru ẹ wọnú náà ìgbà ẹsẹ sùúrù àbíkẹ́ ẹ má ṣe sùúrù ọ̀kan wa tọ́ba wìyẹn ṣe sùúrù tọ́ba wìyẹn má ṣe sùúrù sawa'un alayk àti sùúrù àti àti sùúrù ọ̀dọ́gba innama tujzawna ma kuntum ta'malun ní tẹ́ bá gbélé ayé ti lọ́nà wọn bó ti lẹ́yìn torí ẹ̀ وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين ìgbéǹde àlùkìyàmù ọgbọ torí káwọn kẹfìrí olè máa kókó rọ la wàláhì ìdùnnú wa ńlá ní ìgbéǹde àlùkìyàmù níta nǹkan bẹ́ẹ̀ lọ ní kókó lọ́nà dákun kó dé ká rọ́nà lọ́jọ́ náà ọlọ́nà dákun tí wàá lẹ́ni tó dẹ́rìn pẹ̀pẹ́ rẹ̀ lọ́jọ́ yìí wọ́n ti wá lọ́kàn nínú ẹjọ́ sùn yìí wàláhì ìdùnnú ńlá ní ìgbéǹde àlùkìyàmù ọgbọ ẹ̀yin wo báwọn kẹfìrí ṣe ń ṣẹlẹ̀ ẹ wo báwọn kèfèrí ṣe ń ṣe bí ìgbà tó ṣe pa àwọn làwọn ò rí àlùjánnà wọ̀ ẹ wo báwọn kèfèrí ṣe ń tara wọn jẹ kèfèrí ẹni tó yẹ kó rí àánú lọ́wà orí ìsìnà lọ́wà òun náà tún wọ́nà láti ti gbogbo ayé lọ́nà wọ́n sì máa láyé wọn láyé kó kúrọ́ ní òkúrọ́ ní òkúrọ́ ní wọ́n sọ fáwọn làwọn ń sòdodo ọlọ́run wa ni ìjọ tó dodo hàn náà níjọ gbẹ̀ngàn kìyàmù gbẹ̀ndà kìlámà ń bọ̀ nítorí káwọn kẹfẹ́ ló lè mọ̀ pé dájúdájú àwọn ni òkúrọ̀ àdúgbò ẹ̀fọ́ lọ. ẹ pé kò sí gbẹ̀ndà kìlámà kò fẹ́ sí ẹ̀yin ọmọ pé tọ́nà máa ń fẹ́ kí nǹkan kan wà ọlọ́run kò kú káta pé kò sọ pé wọn lọ kó yẹn kò kú káta kò sọ pé wọn kó kúta kò kú káta kò sọ pé ọmọ gba basement kò kú káta kò ọmọ géètì pé tómi ó tó abẹ́ òní tó tọ́lọ̀ ń bá fẹ́ ṣe nǹkan kan àtẹ́ni. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون ọlọ́ni àti àwọn ọlọ́ ọ̀rọ̀ tá a máa ń sọ fún gbogbo tá a bá fẹ́ pé kọ́ tẹ̀ kò tún bá sọ tó sòrò fọlọ̀ kò sí nǹkan kan tó sòrò fọlọ̀ ọlọ́wọ́n bá tún sọ nínú àyà mi ó ní wa ma amruna illa wahidatun kalamhin àti àwọn ọlọ́run fún tó a bá fẹ́ kọ́ sẹ́ ọ̀kan tó bá sọ pé tẹ́ ó sì tẹ́ bí ìgbà tí èèyàn tẹ́ jù bẹ́ẹ̀ la sọ lọ. torí di eléyìí kí ẹ máa sẹ́yìn lẹ́ẹ̀mú gbèǹde àlùkìyàmọ̀ wa ọlọ́run mà ní òmù wa kí wọ́n á ní sí ń kà yín láyà ẹ̀yin wọ́n bẹ̀ yín wọ́n ọ̀bẹ̀ yín ọlọ́run ọba ní òmù wa ìgbà tó bá sì wù ní òmù wa ẹ̀yin kọ́lẹ́ fún dé ọlọ́run má khalqukum wala ba'thukum illa kẹlẹ́fẹ̀sìn wàhídà dídá gbogbo yín bẹ́ẹ̀ ti ti pọ̀jù àti gbígbé yín dìde ọ̀yàtọ̀ sí dídá àti gbígbé ẹ̀dá ẹ̀yọ̀kan dìde lọ́dọ̀ ọlọ́ nítorí pé innama qawluna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun. torí ẹ̀jẹ̀ máa kọ́lá wọn bá bá ń fẹ́ nǹkan kan kí o. إذا ما أراد الله أمرا فإنما يقول له كن قولة فيكون akéwì ó ní ńgbà tí ọlọ́run ọba bá fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ àṣẹ ló máa ń pa ọ àṣẹ tí ó sì pa òun náà ní pé kí nǹkan náà orí bẹ́ẹ̀ àṣẹ kan ni ọlọ́run yóò pàṣẹ lápàtàpà àṣẹ ẹyọ kan ni tó bá ti palẹ̀ kan nǹkan náà ṣẹlẹ̀ torí pé Allahu Rabbul Alamin òun ló dá gbogbo nǹkan gbogbo nǹkan sì ń gbọ́rọ̀ sí gbogbo ńdọ́lọ́mbá ní kọ́sẹ̀ lọ sẹ̀ náà ni. ó wá nínú ẹgbà wọ̀rọ̀ èdè Ibn Abi Hatim tó gbé jáde tí àwọn míì náà gbé jáde láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu àwọn gbé jáde mọ̀ kó fẹ́ ṣùgbọ́n ẹgbà wa tọ́jọ́ bẹ́ẹ̀ ó wá nínú Sahih Bukhari àti muslim marfu'a látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ pé sabbani ibnu adam wa lam yakun yanbaghi lahu an yasubbani ọmọ anabi adam à ń bú mi o kò sì tọ́ sí pé kọ́ máa bú mi ọmọ adam à kò sì tọ́ sọ́mọ adam à máa bú kí la fẹ́ sọ pé àjẹyó tó wájú bọ́ọ̀lù ẹlẹ́dàá wa láàmú abú ọ̀tọ̀ ọ̀kẹ́ dẹ́bẹ̀ ni. ولم يكن ينبغي له أن يكذبني وما دام إن قم لقرا وستوسي يكي كما قم لقرا فأما تكذيبه إياي أكيدي ما بيبا بيري باو لما النبي آدم وتسنجوني روي والله فقال أنا تفين قم لقرا ناني وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت ìbúra tí wọ́n ń búra àbúra lórógbó lórí pé ọlọ́run ọba ò ní gbé ẹni tó bá ti kú dìde ìrọ́ta ń pa mọ́mi nìyẹn èmi sì já wọn nírọ́ pẹ̀lú pé balẹ̀ bẹ́ẹ̀ á dìde náà ní àdéhùn lélẹ́yìí eléyìí tó jẹ́ òdodo ṣùgbọ́n àwọn tó pọ̀ jù nínú àwọn èèyàn ọ̀nà kẹ́ńtẹ́ pé ọlọ́ọ̀ni òkúrọ́ nìyẹn tó lọ́n ti dá wọn àmọ́ báwo ni wọ́n ṣe ń ọlọ́run sísọ tí wọ́n ń sọ ni tí wọ́n o lẹ̀ ń ìdí ìrùn tá a sọ pé àwọn kan wà tó ọlọ́run ní látàrí èkó tí wọ́n ń bò ó sámà fẹ́ẹ̀ lè fàyà máa yín lórí ilẹ̀ fẹ́ẹ̀ lè rí máa yín lẹ́sẹ̀ an da'u lirrahman walada wa ma yanbaghi lirrahman an yakuna lahu walad nítorí wọ́n sọ kọ́ lọ́n bímọ kò sì tọ́ sọ́lọ́n pàtó kó mẹ́nìkan lọ. torí rẹ̀ bíbú tẹ̀ ń bú ọlọ́run ẹ̀sọ́ dọ́lẹ́ ẹ̀sọ́ di rọ́bọ́tù tí ó lè dá dúró àfikún pé mẹ́ta ẹ wá sọ di bí tẹ̀ ń gbọ́ bẹ̀lẹ́ tẹ wọn ń dá lásàkó àrò mẹ́ta ń kọ ìdọbẹ àwọn olùbílẹ ìmìlẹ ṣètò gbogbo lẹ ń bọ lọ ẹ wọ nǹkan bẹ àwọn awùtẹ ẹnu tiẹ wọn yọ bí ọbẹ la ọlọlọ nǹkan náà lẹ jọ ń sìn ọjọ lọ àrò kó tiẹ lọ bẹ wọn bá sùkò dẹni òní ìrètí ń dọ̀ọ́lá ẹni tí máa ń sọ fọlọ ń pé méjì ó pé mẹ́ta fífún ní bọ́ọ̀lù ó lè fún yẹn kọ́ lọ lálàáfíà tó bá fi ọ́lẹ̀ láyé wàá gbà lọ́rùn báwo wá lọ́lọ́run ẹlẹ́dàá o wọ́pọ̀l èmi ti dá wọn lò ọlọ́run ni ẹ o qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad èsì ọlọ́run pé sọ fún ọkọ tuntun ni Allahu Allahu samad ọlọ́ba tá a samad ọ̀nà àlọ́ba tó ṣe é gbogbo ayé ń bùkátà tòṣìbùkátà ẹnìkan Allahu Samad ọba tí ò níkùn kò nínú ambọ̀sibọ̀sì pápẹ́ yọ jẹun làmìyẹ́rẹ́ ọba yóò bí ma wàlẹ́míwúlẹ́ ẹnìkan ò sì bí ọlọ́run tó dá mi ní bá mi sọ̀rọ̀ yìí tí n bá gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ kúrọ̀ wò máa fẹ́ gbà wọlé. lẹ́mìíyẹ́lé ọlọ́run ọba òbí ma kí ló fẹ́ bí ma fún tọ́lẹ̀ bẹ́ẹ̀ sì bímọ ọlọ́run ọba kọ̀ torí pé alukọ́wùlù bìlù wálẹ̀ alukọ́wùlù bìlù ẹ̀bù. ń tá a sọ nípa ọmọ náà lásán pa bàbá tá a sọ pa bàbá la gbọ́dọ̀ sọ pa ọmọ. tọ́ba ajẹ́ pé ń tá a bá sọ pa bàbá lásán nípa ọmọ ajẹ́ pé ọmọ náà jẹ kọ̀ yẹ ká pé kò ti sí ọ̀sẹ̀sẹ̀ wá wà ní. ajẹ́ pé kò lè tẹ̀sẹ̀ nítorí pé ńgbà tẹ́ sọ pé ọlọ́run bímọ ẹ sọ pé ó bímọ ajẹ́ pé ti ń bẹ sáájú kó tó bímọ nù. e sì tún ní ọmọ náà ọlọ́run náà ọlọ́run tí ò sí gbà kan tó wà gbà kan ńgbà tó tún ya ọlọ yìí àwọn kan ra mú wọn sí lù pa. ẹ̀tún wa sọ pé ọwọ́ ó ti bẹ́ẹ̀ ọlọ́run fi ilẹ̀ tó kún ọgbọ́n lù ara rẹ rú ẹrù ẹsẹ̀ rẹ torí kò lójú ọrùn. rẹ lọ́wọ́ ẹnìkan àti rẹ rù rẹ wọlé àtẹ̀tẹ̀rù wa zero tó nù wíṣọ̀rọ̀ ọkọ̀rọ̀ ara rẹ̀ ẹ̀sẹ̀ kan òsì tó olùdarí a ọmọ èèyàn máa tara rẹ̀ jẹ ọ̀daràn ni ti bàbá rẹ̀ ọ̀bọ gbọ́ oníkílódé à wọ́n ní gbọdọ̀ ọmọ bá daràn lónà tẹ ló kọ́ tiẹ̀. ìwọ náà daràn ọmọ rẹ náà yẹ bàbá lọ daràn kéésì ni. torí bàbá náà bá dáràn lónà sí ló kọ́ tiẹ̀ hmm. bọ́mì yẹn ṣe ń wọnú kó ló ti wá jẹ́ ọ̀ ayí gbogbo ẹ lójijì ẹ̀ nítorí ọmọ bá dáràn ló fi ló ẹwà jí lójijì ẹwà lẹ́nìkan ọwọ́ ayé tó tó sùkà láti wá lọ ẹrù sí ẹ máa dáràn. a ọmọ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama gbogbo àwọn anabi tó fi anabi ìta tán parọ́ ọma gbogbo wọn náà ma ṣe nafsi nafsi tèmi lẹ́rù ẹ̀ má ti kù. ń bọ́ ń bẹ̀ ní o ti rẹ̀ rẹ̀ yọ yí ẹ lẹ́nu ọjọ́ ti gbọ́rọ̀ ìwà arántí jọ yẹn wà arántí ti dénú kárí kò ní ti ìdíjọ́ gbẹ̀ndẹ̀ tó ti rántí ti ṣe jẹ́jà rẹ̀ nígbà tó ní lè ẹ dàpọ̀ ẹ darí mi lọ sí mọ́sálásí lọ́dọ̀ ìmọ̀ bàbá rẹ̀ ọ̀padà wá rú ẹ̀ bóònù wọn ti wá fẹ́ jẹ́ ní àkọ́kọ́ tí ọ̀padà wá yọ àǹkọ́n yọ àǹkọ́n ọjọ́ bó ti jẹ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ó ní wọ́n ń bú òun òun sì ń dá wọn lóhùn nínú wá yìí ti wá òní nínú hadith قال رسول الله صلى الله عليه وآله وسلم النبي صلى الله عليه وسلم قال الله تعالى اللهم بلد راسك يشتمني ابن آدم وما النبي آدم أبومي وما ينبغي له أن يشتمني وستوسك أبوي وما أبومي ويكذبني أنكوي ملوكرا وما ينبغي له وتوسك أتك أنكوي ملوكرا أما شتمه بيبوتم قومي الله وقوله ونالو رتاما سقي إن لي ولدا pé dájúdájú mọ lọmọ èkó ni èkó kìtì ọlọmọdé abá ẹni tí ọmọ ọkọ ọlọmọdé pọ ọmọdé abá gbélé nítorí ńgbà tí àjálù àrélu tí ọba já ọba jálù agboolé yín yọba wọnà torí ẹ èèyàn ò lè máa gbọ́ lọ lálàáfíà wọn á máa tẹkẹrẹ ibò àmọ́ bó wọn ṣe ń pè mí ló kùrọ̀ ọkọ̀ olóògùn ó náà lọ́rọ̀ tá máa sọ yìí pé laysa yu'iduni ìgbé ọlọ́run ọba kò ní dá mi padà kama bada'ani kò ní dá ẹ̀dá mi padà sí bó ti ṣe kọ́kọ́ dá mi ọ̀rọ̀ gbẹ̀ndà òkè àmì wọ́n pè mí ló kúrọ̀ ọ̀rọ̀ tàdí ti fẹsẹ̀ rìn lẹ̀ ìjà ké sára lẹ́yìn rẹ̀ ọlọ́run lè dáwà ní والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولا أجر الآخرة أكبر لو كانوا يعلمون الذين صبروا وعلى ربهم يتوكلون الله عنكم وعنيرو نكوى إسان إليه توقف وأن تسي هجرة نتوري الله نكا wọ́n ṣe hijira wọ́n fi wá ìyọ́nú ọlọ́ níta ń pè ní hijira òun náà ni káfíìlú kẹfìrí sílẹ̀ níbi tá a ti rọ́lọ́ lọ sílùú Islam níbi tá a ti lè sin lọ́wọ́ ẹ̀rí káwọn àdúgbò ń gbé wọn yìí ìlú tó ṣe kékeré fèrè ń bẹ́ẹ̀ ní jantere rẹ mùsùlùmí náà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnìkan tó tó lè dí ẹnìkan lọ́nà láti sin lọ́ntẹ̀ tó ìdínú tó fi jẹ́ pé a lè gbé bẹ̀ tó a sì láǹfààní láti pe ẹni tó jẹ́ kékeré sẹ́sìn Islam bí kékeré náà ṣe ń gbìyànjú láti pe mùsùlùmí kó náà wá tó ya kékeré kọ́lọ́ ń sánú wa tó àmọ́ tó bá jẹ́ pé ìlú kan wà tó jẹ́ pé wọ́n fúnlẹ̀ máa mùsùlùmí wọn ò jẹ́ kẹ́rí Islam yín ṣe wọ́n ní yín lára wọn ò jẹ́ kẹ́ ẹ̀rọ lọ́wọ́ bá ti ọ̀ràn yẹn ló jẹ́ lórí yín kẹ́ fi bẹ̀ sílẹ̀ kẹ́ lọ síbi tẹ̀sí lè sin lọ eléyìí ni wọ́n ń pè ní hijira hijira ó ti máa bẹ títí dijọ́ gbẹ̀ndà kìyàmù kò sí ní tó lè mú kó ṣùgbọ́n tànàbí Muhammad sallallahu alayhi wa sallam tó ní la hijira tó ba'da al-fath kò sí hijira mọ́ lẹ́yìn ìgbà ti gbà Mẹ́kà padà kú lọ́wọ́ àwọn kẹfẹ́ ìtumọ̀ eléyìí oni pé kò sí hijira máa lọ sí madina lè anna makkata asbaḥat dara islam kamal madina tu dara islam nítorí pé makka náà ti dèlú islam gẹ́gẹ́ bí madina náà ti dèlú islam kò ní wọn tó gba islam tó wà makka máa bẹ makka ní so gẹ́gẹ́ bí ẹni tó gba islam ti bẹ madina kọ máa bẹ madina tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹni tó bá ti gba islam wọn gbọ́dọ̀ wá sí madina nítorí pé àǹbùkátà nítorí àti lè jagun sójú ọ̀nà ọlọ́ọ̀ àti ń bùkátà wọn nítorí kí wọ́n lè bá àwọn gbẹ́sìn tí wọ́n gbàgbọ́ kí wọ́n lè bá àwọn gbọ́ yé wáhàyè sọ̀kalẹ̀ lójoojúmọ́ níbo tani ọmọ wa bá gbénú lọ́bẹ̀yìn ẹ̀yin tẹ̀ wá mọ́ta four hundred and something kilometres ó lè ti fẹ́ máa gbọ́n pa ìsán ògùn yín gbọ́dọ̀ tẹ̀ ìzọ́ra tí mo ti ṣùgbọ́n nígbàgbẹ́yìn àwọn èèyàn ti kẹ́kọ̀ọ́ púpọ̀ lọ́dọ̀ anábì sallallahu alaihi wa sallam anábì ti fọ́n wọn ká ti gbogbo orílẹ̀ ayé káwọn náà máa pe gbogbo èèyàn tẹ̀sí àwọn olùmẹ̀sìn islam náà rí ọyẹ kákàtí máa wá mú ká má fi kọ́ ẹnìkankan nítorí pé tá a bá ṣe bẹ́ẹ̀ á ń kú tìmọ̀tìmọ̀ yẹn lọ́nà tí ò ní sa àwọn èèyàn láǹfààní ọyẹ ká fi tá a bá mọ̀ ká fi mọ àwọn èèyàn àwọn èèyàn àti ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ àtàyè ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n máa wá fún àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ àgbọ̀dọ̀ sáwọn sí wọn á kọ́ wọn ní tá a bá mọ̀ yọ wá wá sọ́dọ̀ wa kó n fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn náà a máa lò máa bá wa kọ́sọ́ a máa lò máa bá wa lọ́sọ́ a máa lò máa bá wa gbálẹ̀ a máa lò bá wa dáná lọ a máa lò bá wa dáko a máa lò fáwọn nǹkan rádaràda tí ò wúlò àmọ́ nǹkan kókó tó ti torí rẹ̀ wá sọ́dọ̀ wa àdìpọ̀ eléyìí ọ̀tọ̀ ìjàmbá ni wọ́n pe eléyìí lábẹ́ tó bá tẹ̀ fún jẹ́dà kejì tó jẹ́ pé àwọn kò nákẹ́lì ńlọlọ gbọ́dọ̀ àwọn olóògùn lọlọ gbọ́dọ̀ wọn ọkàn máa nakali láìsí ayé rẹ gbọsẹ gbọsẹ bẹ́ẹ̀ lọmọ bá wọn lé adarí pátá gbogbo aláǹgbá àdúgbò dáràn àwọn olóńgbò wọn rírì gbọsẹ ń gún èkó ọbọ tó ń gún mọsẹ bẹ́ẹ̀ lọmọ gún ọsẹ lọmọ gún mẹwé àti òkòlé wàlà hàwùlà wàlà quwwata illa billah lọ́wọ́ àti àbá léwélégò lọmọ kó palìjà nùkúlàlà kí lọba lọ kó àwọn èèyàn tó bá dé lóyún. odi babaláwo ni ẹ torí ẹ anabi sallallahu alaihi ti kọ ya púpọ̀ lẹ́kọ̀ọ́ gán débi ipe ẹni kan náà sàhábà ummatun fi rajul rajulun fi umma èèyàn kan gbogbo àlùmọ̀ abdullahi bin maka gbogbo ara maka wà bin àti abu musa anabi yemen. wọ́n ti ẹnìkan sí sọ̀nàá wọ́n ti ẹnìkan lọ sí aden gbogbo ọlọ́run sọ̀nàá wọn náà lọ padà di kápítà yemen láyé ìgbà tí wọ́n ń pín kọ́ńtírì aden wọn náà tún di kápítà yemen southern yemen ní ìgbà tí wọ́n pín yemen sí méjì sí sọ̀nàá kó tó máa jẹ́ kápítà gbogbo ẹ̀ ńgbà tí wọ́n pa gbogbo ẹ̀ Ibn Mas'ud olùmọ̀wá ni ẹ ní gbogbo al-Iraq Ibn Mas'ud ó ní olùmọ̀ gbogbo wọn ní al-Iraq wọ́n ti ra wọ́n wọ kíláàsì náà anabi ò mú chọ́ọ̀kì lọ́wọ́ wọ́n máa sọ pé fàálà yẹ fàálù fàálà yẹ fàálù fàálà ẹ yẹ fàálù fàálà yẹ fàálù fàálà yẹ fàálù fàálà yẹ fàálù gbogbo ẹ dá o ìmánìí o àmọ́ wọn nígbà táwa ti sọ ẹ̀kọ́ di à ń kọ lórí ọmọdéko lórí aga àwọn lo bọọdù ìmádẹkù láì ìmádẹkù láì wọn bá wọn sọ hábà yẹn tó máa ti tó máa ti wọn ti di mú ìjọba yí wọn wọn béèrè wọn ti ń dá màjọ wọn ti ń dá màjọ wọn ti ń dá màjọ ọmọ mi ni à ń ṣèdánilẹ́kọ̀ọ́ ó ti sùn lọ tọba wa délé wọn mọ àwòkọ mọ nǹkan kan wọn wà á rí kó ló dóni ìkìlẹ̀ gbọ́ nípa nǹkan báyìí pé ẹ̀ àbí àpè ni kápè ojoojúmọ́ rẹ̀ láà máa pè ìjọ tí ọba ti kírẹ́dìtì ńkọ́. àwọn sọ̀hábà yẹn bá ti gbọ́ bá ti gbọ́ bá ti gbọ́ oníkàlù kan tó lù mọ́ ọlọ́run fún àlùbáríkà ti sàn fún ẹ. torí àwa náà àwọn ọmọ wọn máa ń kẹ́kọ̀ọ́ fún ojúṣẹ́kọ̀ọ́ táǹkọ́ táwọn náà ti máa mọ̀ pé àmánà ti wà lọ́wọ́ gbogbo táwa náà máa gbọ́dọ̀ lọ sọ fún ẹlòmíì báàlù máa ti gbọ́ ẹ̀sìn yẹn lò èèyàn kan ṣoṣo kò lè jẹ́ kí gbogbo àlùmọ̀ pẹ́ sí i àmẹ́ni tó bá gbọ́ lẹ́nu ẹnìkan náà ni ó tún sọ fẹ́lòmíì ẹlòmíì náà tún gbọ́ náà tún sọ fẹ́lòmíì bá nàbì gan ti ṣe wọn sọ hábà gbọ́ àwọn náà sọ fẹ́lòmíì ẹni tí sọ̀hábì sọ fún òun náà fi sọ fẹ́lòmíì tó bẹ́ẹ̀ sì ṣe máa ń tàn kánù yìí ti ká dàgùn láti pé ọlọ́mọ ah, tó ń bá ń tẹ́ ọba wa o lè mí o télọ lè mí o ọkàn mí o kọgá kíní ẹ wọn dá gbogbo apáta lọjà lọ njẹ wọn gbọtọ tọfẹ lò ìlànà àwọn sọkò ọrùn bàmú balẹ̀kì awùcá mìíràn sàmì rọba hàmìlẹ fẹkẹn ẹlòmíì gbọrọ ni ìwọ wọn ní ẹnbẹ́nu ẹni tó gbọrọ tààrà tí ọ lágbọ̀ yìí àmọ́ tí wọ́n gbọ́n tó bá lọ tí ọ gbọ́ rí tọba bẹrẹ sí ní yàn nàná rẹ̀ fún ọ tó bẹ̀rẹ̀ sí ní yàn tó jù wọ́n tó gbọ́ lọ bí Islam o nígbà tó o ẹlòmíì ni ó o níta máa ti ń gbọ́ yìí ká máa sọ pẹ̀lú àmánà ní ìsìn ọwọ́ àwọn ajá jókòó kálukú bá sọ fún èèyàn kọ̀ọ̀kan táwọn ká dìde lọ́pọ̀ méjì táwọn ẹni tá a sọ fún náà bá tó sọ fẹ́ nìkan adìlọ́pọ̀ mélòó lọ́pọ̀ mẹ́ta tòbí Islam ṣe máa ń tàkà àmọ́ táwọn èèyàn bá dàgùn látọ́ bá gbẹ́nu lọ kò ní tàkà o ẹ̀ ń wí ẹ̀ ń pariwo gan àwọn èèyàn ya bẹ́tí lápá kó o ní bá gbẹ́nu lọ nǹkan ọmọ bàjẹ́ nǹkan náà nǹkan kan sì gbà wá jẹ́ láwùjọ tiwa ó ní pé àyè fẹ́ sọ̀rọ̀ á mọ̀ pé kò kúkú kàn mí bàbá jáde náà ìbò ní ọ̀tá wọn náà tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ èèyàn jẹ́ mùsùlùmí gidi mùsùlùmí gidi yóò máa fẹ́ rere fọ́mọlá kejì irun tó náà fẹ́ kúrẹ́ ara kí lórí tá fẹ́ fúnra àtọ́ka jù a wà lùjẹ́ náà fẹ́ wọná náà máa fẹ́ rú rẹ wa náà nítorí pé tẹ́ ẹ bá sọ fẹ́ lòmùsùlùmí onímọ̀ ẹlòmíì ti bẹ̀ sọ pé sísọ tẹ̀yìn ọ̀sọ̀ fún ọ̀la ni ó fi sábà bí àti wà lẹ́nu tẹ̀bà wá sọ fún tó ẹ̀yin tẹ̀ sí sọ́nà dáadáa fún yẹn káwá péjọ pé ní àgbẹ̀ yàmù aburú yín pọ̀ débi pé náà lẹ kọ́kọ́ lọ ọlọ́run lè wo dáadáa tẹ̀yìn sí táwọn kan fi wà lálùjẹ́ náà kó wo máa yín lára kẹ́sì ẹ̀ má wọ náà nígbà tí yẹn bá wá ya ohun tí yẹn yá kà tí ọ̀fẹ́ rere fọ́mọ́là kejì bóòlù rẹ̀ yóò ṣe ti ọ́ lẹ́yìn náà ẹni tẹ́sí fẹ́ pèsè di dáadáa ohun ọmọ dáadáa ń dáadáa nínú òfin láti gbọ́dọ̀ máa bínú ohun ọmọ ní dáadáa ìbínú lòun fi máa pàdé yín lọ́mọ kan fún wọn fẹ́. nítorí pé onímọ̀ ńlọ́mọ aburú ti ń bẹ́ẹ̀ náà làwọn ṣe ń bẹ̀rù láti dá láì aláìmọ̀kọ́mọ́ dáadáa tó wà nù mà làwọn ètè sojú kòkòrò láti dòdò ẹ̀yin lẹ́wọ̀n àfi sùúrù kọ̀rọ̀ nísìnyí tí baba ń sẹ́yìn wọ́n á ti àgbo kan gbórógbórógbó téèyàn bá sì ti lè mu kọ́ọ̀pù kan bẹ̀ ibà ń dìgbàgbé ni sẹ́wọ̀n kẹ́ni burúkú láàmú àwọn ẹni tó fẹ́ fún wa ní àgbo pàápàá tá a bá tura tọ́ òkè ọ̀fẹ́ pa mi nìyẹn abú tí nǹkan kòrò tó bá tó ní máa mú Ah, ẹ mú ẹ bá ti mú inṣàlá kí n mú wọn náà mú ẹ bá tún dààmú àìmí ah, ò mú ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí tí èmú tó bẹ́ẹ̀ lẹni tó fẹ́ pé yẹn tẹsí wọn. àwọn ọmọ òwúwa ẹni tí wọn lẹ́kọ̀ọ́ sí wọn mọ òwúwa ẹni tí ọpọlọ rẹ̀ ti dàrú tó ti ya garawa sí yín ẹ má fi dà wọn lọ nítorí pé wọn ti jù bẹ́ẹ̀ lọ sáwọn àlẹbí ọ̀rọ̀ ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wù wá kúta nàbì náà lọ padà gbà nàbì bọ̀ òun náà ló tún wá fara rẹ̀ kalẹ̀ kó o fẹ́ kú nítorí tànàbì àìmọye tànàbì wa ti wá bínú ní àkọ́kọ́ irú nǹkan yóò ní padà tẹ̀lé torí ọ̀dọ́ wa ẹ jíṣẹ́ ẹ jẹ́ káwọn èèyàn mẹ́sàn án lọ ẹ jẹ́ kó wọn máa gbẹnu yín wọ́n bu ọ ọlọ́ọ̀tì ìlọsìn kìí tẹ̀sí kẹsì ẹ̀sìn Islam tó náà fi rán nàbí náà gbogbo nǹkan mọ́lẹ́ gbàbí kọ́ parọ́ má nàbí kọ́ ẹni tí ó mà lẹ́sìn tí ó parọ́ má lẹ́sìn tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́sìn lẹ́sìn máa bá wọn sọ̀rọ̀ ńgbọ́ bá yá olódù ọwọ́ ara rẹ̀ náà padà dẹni tó gba ẹ̀sìn Islam gidi ah, ń lọ́ba mọ̀ kí ah sọ rántí gbà kọ́kọ́kọ́kọ́ bá sọ̀rọ̀ nípa sunna yìí mọ rántí bá mi kí ni mo ah Islam dáa báyìí bẹ́ẹ̀ ni ọ̀dà èyí náà pẹ̀lú mi. sọ pé bàbá náà bẹ̀rẹ̀ sẹ́nu ha díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tí gbogbo fi bẹ̀rẹ̀ ọlọ́run bá kó sí rẹ̀. ọlọ́run ọgbọ́dọ̀ ò ní bá ṣe kó ń tọrọ ìwá ṣe nìkan gbogbo dábàá bẹ́ẹ̀ ṣe láyé ṣe tó torí ń dáa bá ṣe ń torí tọ́lọ́ ni màá ní ládàá gbogbo ń dáa bá ṣe ń torí táwọn èèyàn àti dànù lásán èèyàn lálẹ́dàá dábàá pé torí ẹ̀ mọ́ títí èèyàn níná dábàá pé bẹ̀rù rẹ̀ ló mú mi ṣe tó torí ẹ̀ ọlọ́run ló lálẹ́dàá náà ọlọ́run ló níná ẹ jẹ́ ká ti gbogbo ń dáa fẹ́ ṣe ń ta ni torí Allah Rabbul Alamin bẹ́ẹ̀ náà ní hijira àwọn tó bá ṣe hijira tí wọ́n ní lẹ́yìn tí wọ́n ti ṣàbòsí sí wọn bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ táwọn mùsùlùmí àkọ́kọ́ ní ìgbà tí wọ́n gba islam nílùú mẹ́kà àwọn ará mẹ́kà ṣàbòsí sí wọn wọ́n fúnlẹ̀ mọ́ wọn wọ́n já dúkìá oníkálukú wọn gbà wọ́n jẹ́ wọ́n rí ìlú gbé wọ́n sì jẹ́ wọ́n sápò wọn lò ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ó sì wọ́n lójú kòkòrò fún ọkọ̀ mẹ́kà wọ́n lọ sílẹ̀ habẹ́ṣà nítorí pé ń bẹ̀ yẹn ọba kan bẹ́ẹ̀nbẹ́ẹ́ tó máa ń dáàbò bo gbogbo ẹni tó bá ba lálejò kí máa fún wọn lẹ́tọ̀ọ́ láti ṣẹ̀sìn wọn tó bá gbé wá àwọn kan náà àwọn sọ̀hábà wọ́n kò ní Mẹ́kà wọ́n ṣe hijira yìí lọ sí ilẹ̀ Habasha ìdí nìkan fi sọ pé alìsílám ó tún kọ́kọ́ dé Áfíríkà ṣáájú kó tó dé Madina Áfíríkà wáyé ọ̀rọ̀ tó lè Islam lọ́yọ̀ kọ́ máa jẹ́ àìsí the continent of al-Islam ńlọyọ kékeré Áfíríkà yọ wọn jẹ nítorí pé ńgbà tí Islam ò ti dé Madina Nabi sallallahu alaihi wasallam ó ti dé Áfíríkà so ṣùgbọ́n nǹkan tó bani lọ́kàn jẹ́ lónìí oníkébi tá pè ní Habasha Ethiopia ah ṣé ẹ máa ń rìn nínú ìlú yẹn ní yóò yóò rìn jìnnà kó torí mọ́tíláṣí tọ́ọ̀tì tọ́ọ̀tì tọ́ọ̀tì tọ́ọ̀tì tọ́ọ̀tì lẹ́gbẹ̀ẹ́ nítorí káwọn mùsùlùmí tó ṣe hídírà lọbẹ náà ṣọ́ọ̀ṣì ni wọ́n fi gbajúgbajà jù kódà láfíríkà lónìí àti gbogbo ayé àwọn náà ń bẹ nínú èèkàn kan nínú àwọn èèkàn chọọchì àgbáńlá yìí chọọchì habasha gẹ́gẹ́ bíi chọọchì Egypt náà làwọn náà mọ́sálásí gbàtí mò ń bi ọ̀rẹ́ wa kan àárín àwọn mọ́sálásí lóyìn ọ̀pọ̀ ọgbà tẹ bá ń sọ̀kalẹ̀ ń kọ́ńtì yẹn ẹ̀yin ẹ tètè tó máa wá kíbla ẹkẹ tuntun rẹ tí ó sọ fún yín gan wàhálà wọn ti láwọn mùsùlùmí pọ̀ wọn ti láti wá dà kódà ọ̀kadà lọ àwọn ẹlẹgbẹ́ wa dáadé wa lọ wọn ti wọn ní àpótí wọn sá sí gbàdá débi ẹlẹ bá tún lágbélé subhanallah so islam tó kọ́kọ́ dé áfíríkà kó tó dé alimadina áfíríkà tó sì dé náà ni wọn pè ní habasha tá a mọ̀ sí ethiopia nínú àwọn tó ṣe israel láti rí uthman ibn affan radiyallahu anhu atún àtìyàwó rẹ̀ ruqayya ọmọ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ni uthman jẹ́ sànàbì àna anabi muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tí ìyàwó rẹ̀ ruqayya tọ́sálàyé anabi tún fọmọ rẹ̀ mí fún sẹ́mú kọ́ rẹ̀ Ummu anábì tún fi fún Uthman radiyallahu anhu torí ẹ̀ náà ṣe ń pè ní kíni dúnú rẹ̀ dúnú rẹ̀ abimẹ́lẹ̀ méjì Ummu Kulthum oní àtúnṣe aláìsí anábì sallallahu alaihi wasallam oníjọba yẹ kí mo tún lọ́mọ kẹta ni ìbá tún fi fún ọ subhanallah so Uthman yìí báyìí gbàtà àwọn sàhábà náà wá sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam wọn bá anábì sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam. nǹkan kan wà rọra hàn nínú tán rẹ̀ nígbà tí ń bá àwọn ìgbà tí wọlé títí ń wọlé bá anábì kan ta bi anábì yìí mo rí wa anábì àìsàn gbogbo àwọn mi àtàwọn náà wà lọ́dọ̀ rẹ̀ ìtàn rẹ̀ rọra sì ń wò wa ìdénú táwọn olùmọ̀ọ́sẹ̀ ṣe yàgbà déwòwò ní tàn àbí wò ní òòpó gbàtú fún àwọlé lọ́ba bò anábì ní ala astahi mimman yastahi minhu malaikatu rahman tí ó yẹ kí n ti ju ẹni dáhùn àmàlẹ màlẹ́kọ̀ ọlọ́run ti ju rẹ̀ ọ̀jọ̀mọ́ radiyallahu anhu torí ẹ̀ wọ́n ń pè ní Zunnurayn Usman àti ìyàwó rẹ̀ wọ́n jọ ṣe hijira bẹ́ẹ̀ náà ni Ja'far ibn Abi Talib àbúrò Ali ibn Abi Talib òun náà ṣe hijira. lọ sílẹ̀ habasha òun gba islam ẹ̀wù bọ́lá ṣe máa ń yọ àlàyé látara òkú bàbá àwọn ọgbà islam nítorí àwọn ọ̀rẹ́ olórí ibú wọ́n ti bàbá lọ́nà bàbá àwọn ọgbà islam àwọn ọmọ ti gba islam tọ́ àti abu salama abdul asad abu salama yìí ọ̀tún àti ìyàwó rẹ̀ wọ́n jọ ṣe hijra lọ sílẹ̀ habasha ìyàwó rẹ̀ náà ń pè ní ummu salama ummu salama ńlẹni tó ṣe pé ńgbà tí Abu Salama tó kú ọbàrà jẹ Ànábì sallallahu alaihi wasallam ọwọ ọwọ àsọfún kọsọ ìpè inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha ẹ Ọlọ́run pẹ̀lú mi níbi àdánwò tó gbé bá mi yìí o wàá fi ètò lóore jùlọ bá mi fi jà rọ rẹ Ummu Salama sọ pé tálẹ́ni tó dájú Abu Salama lọ ọsọ pé kọ́ lọ́wọ́ fún mi tó dáa jùlọ jà lọ ànábì ní kọ́tà wọ ọ̀pẹ́ kò jìnnà ànábì bá ara ní ti pa àwọn ọkọ̀ tí ó dá wà ní àkútàlámọ́lẹ́gbẹ̀ àná torí ẹ̀ náà sọ pé tí àdánwò bá dé bá wa káwọn náà máa sọ pé inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlif li minha tó bẹ́ẹ̀ ni kan nínú àwọn ọmọ wa nínú àwọn ọmọ ilé ẹ̀kọ́ wa mi tó ó ní wọ́n jí bí bisikíìtì rẹ̀ níbi kíní kan wọ́n sá jí mu wọ́n á ṣépè ọ̀kan náà àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wá ní èpè kọ́là wọ́n á kọ́ ládùá tó ṣe kí tọ́ ọba ṣe ó rí owó rẹ̀ tọ̀sọ̀ ó tún rí jù bẹ́ẹ̀ à ló bá ní kọ́ mi bá kọ́ ládùá gbàtílẹ̀ wá mọ́ lọ́mọ bá gbowó lápò ó lọ ń ṣàdúrà ló ń bá gbowó lápò owó wọn á ju ní tí wọ́n jí lọ bẹ́ẹ̀ mi tí wọ́n á ń bọ̀ lọ́ba wa pàdé lọ́ba ẹni ẹni báyìí báyìí ọmọ òkun ládùá wípé nǹkan tí wọ́n jí tó ń ṣépè tó ń bá ti ṣàdúrà yìí òun ò rówó òun padà àwọn ò rí nǹkan tó ju owó òun òun ò èmi náà bá ní ẹkọ mi ẹ bá ń pe ẹni tó kọ yín o wọn bá lọ kọ ọmọdé kọ wa nínú àdúrà tí wọn lọ kọ ilé ìgbà lọkọ fi mú kọ mọ wọn bá lọ kọ wa bani inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa khluq li khayran minha ó ní tó ń sẹnu ló ń bá gbowó lápò ní wọn fi ń wẹlọ pé sẹnìkan ọsọwọ nù sẹnìkan ló gbowó tó lápò ní gbogbo kálukú láwọn gbowó ti lápò Ọlọ́run ti sọ lápò lọmọ náwó dàdé eléyìí ó jẹ́ sáǹpù kékeré àwọn ọmọ kéékèèké hàn torí kí wọ́n gbọ́ lọ́n gbọ́ pé bẹ́ẹ̀ ni o sáwọn kébí wọ́n bá ti kò ní gbà wọ́n tó ti máa yín mú kékeré láàlì láàbí kílẹ̀ pé àtò torí pé tíyẹn bá gbọ́ lọ́n gbọ́ lódodo ẹ wọ́n mú sálàmù ńgbà tó wí ẹ ọ́ dídí ànábì sọlọ́mọ́ àdìsẹ́ lọ́nà fún dípò àbúsálàmù sálà àbúsálàmù lẹ́gbẹ̀ẹ́ ànábì torí rẹ̀ ilé ìjọba báwa náà ẹ bá gbọ́ pé nǹkan kan adábì ní kálò kálò káti gbọlọgbọ insha allah yóò rí bẹ́ẹ̀. àtàwọn míì nínú àwọn èèyàn ńláńlá wọn sá jẹ ọgọ́rin nínú àwọn kureish ọkùnrin àti obìnrin àwọn olódodo ọkùnrin àti olódodo obìnrin ọlọ́run bá pa yọnu sí gbogbo wọn wọn ṣe hijira lọ sílẹ̀ habesha ọlọ́run ẹlẹ́dàá wa ni àwọn ẹni tó ṣe hijira nítorí tọlọ lẹ́yìn tí ti ṣàbòsí sí wọn ọhàn wọn ṣàbòsí sí wọn ìlú wájọ ni wọn á sọ pé mi ò ní gbé lu ọ̀fẹ́ lé mi kún ní nítorí ìgbàgbọ́ tèmi àbòsí ńlá ni wọ́n ń ṣe tó wọ̀ oníkémi ọmọ sí náà àbòsí ńlá ni wọ́n ti sọ wọ́n gba dúkìá kó lọ́wọ́ wọn wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ fóònù lé rẹ̀ ẹni tó bá mọ̀ kán jọ ní collaboration business àbí kìnìkan wọ́n lọ bàjẹ́ ẹni tó fún yàn lọ́mọ yọ pọ́nmọ́ rẹ̀ lọ́nà àti pé tẹ́ ẹ bá padà sí di ti ẹ bá àwọn bàbá yín lórí ẹ gbogbo yín lẹ́kọ̀ọ́ ebi ní ọ̀pá yín wọ́n ṣe hijira lọ sí habẹ́sọ̀ ọlọ́ni danubọ́gbé anahun fi dunya hasana ọlọ́ni lágbà wọn láyè á fún wọn ní dáadáa láyé ń bì á fún wọn ní dáadáa láyé ń bì Ibn Abbas radiyallahu anhuma àtàwọn mi wọn ní al dáadáa tọ́lọ́ fún wọn láyé náà ní al-Madina al-Madina ọlọ́run bá ọba wọn fi pa ìrònú rẹ̀ ni nítorí pé ń gba àwọn dé Madina wọn àmú nǹkan kan náà dé Madina o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn á rí tuntun wọn fi sílẹ̀ torí pé ní Madina ń bì ákàtà nàbí sallallahu alaihi wasallam bayna al-muhajirin wal ansar anabi sallallahu alaihi wasallam ó so àwọn ansar àti muhajirin náà pọ̀ ó so wọn pọ̀ wọn dọmọ yẹn. wọn mẹ́nìkan náà a wá láti mẹ́ka wọ́n sọ̀kọ̀ mẹ́nìkan náà ará Madina pẹ̀tì dọ́mọ ìyá nínú ẹ̀sìn náà. àwọn ará Madina yìí wá dáa púpọ̀ gbogbo dúkìá wọn pín sí méjì wọn kó dàjú kémi kó dàjú. àti ẹ̀rẹ́ ni tó tún níyàwó méjì tọkọ̀ kan lẹ̀ lórí kí wọ́n fẹ́ kejì. áá kí nǹkan lágbá tó bá ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة kòsín kankan tán fẹ́ ní bọ́ọ̀dì tí wọ́n rí fáwọn nídìí rẹ̀ ju onítìín lọ tó ń ti fáwọn náà nídìí ẹni tá a ti fún yìí tọ́ba sá ti wúlò fún àwa náà ti gbọ́ bùkátà tiwa síbẹ̀ làwa rí àwa tá a bùn yàn búrẹ́dì tá a sọ́ọ̀lì bóun ni ó ti wá jẹ́ lọ́ba fẹ́ jẹ yóò tún gbẹ́nu wá bí ọwọ́ wa náà lọ́ba tún ti jẹ bí àtúfà mí ní ọjọ́ tó bá àwọn sàhábò rí bẹ́ẹ̀. tafsiri kanu tafsiri mi wọ́n ní lanubawwe annahum fid dunya hasana á sinú arzikì tó dáa fún wa nílé ayé ń bì gbogbo ẹ̀ náà lọ́nà tó abdulrahman ibn awf wọ́n dé madina ẹni tí wọ́n ṣe lọ́mọ ìyá rẹ̀ nínú àwọn aláǹsọ òun lọkọ ìyàwó kan lẹ kíkọ fẹ ó tún pín dúkìá rẹ̀ sí méjì ó lè di ìyàwó rẹ̀ mọ ọlọ́wọ́n bọ̀ pàlùbáríkà sára ìyàwó rẹ̀ kó gbogbo dúkìá rẹ̀ ọlọ́wọ́n bọ̀ pàlùbáríkà tù ẹ tọ́ka mi sọ́jà wọ́n bá bọ̀ n'ọjà ọ̀nra ọ̀nta ọ̀nta ọ̀nra títí tó fi tọ̀kan náà tó lówó ju mẹ́tì. débi kí ń gbà tó fẹ́ yàwó ọ̀nà ọwọ́ asọ́fà nàbí fi mọ́ fún ní sọ̀dáàkì òkúta gold kan òkúta gold ọkọjá àbíkí àmọ́. ìrẹ́ ìlànà mi sọ pé fún pé aolim wàlẹ́ òfiṣẹ́ ṣe wàlẹ́ mà kọ́dà kó tóbi tó àgùntàn lọ́pàá ètò kókó kéré ráwọn ipa màálù bíi ti ẹ̀yin lẹ́yìn máa pa màálù ní sísẹ́ para fún mi torí pé yàwó ìyàwó mélòó gan la nàbì fẹ́ tọ́ pa àgùntàn torí àwọn olùmọ̀sọ ìgbé ìtumọ̀ rẹ̀ ni pé àwọlé ń bọ̀ lọ́wọ́ fi ṣá pa ẹranko òfin pé àpéjọ fáwọn èèyàn láti wá jẹun kọ́dà kó ti pé tọ́pù ó tóbi tó àbùtù. èyí ò túmọ̀ sí pé tọ́ba lágbára màálù náà má pa ò pa ò má fi mùsùlùmí. akramakumullah abdulrahman ibn Awf wá dọ̀kánú àwọn olówó ńlá ní Madina ọlọ́run sínú àdúgbò bẹ́ẹ̀ náà làwọn míì. ولأجر الآخرة أكبر إن تلوم أبو سفوان لسنا لجو قد القيامة قد تايلو لو كانوا يعلمون táwọn ẹni tí ò ṣe ìdúrà bá mọ̀ àwọn náà bá ṣe ìdúrà tó bá marú ẹ̀sán ńlá tí wọ́n rí gbà láyé ká marú ètò tó tóbi jọ lọ fẹ́ẹ́ rí tí wọ́n lálùkì yá mọ̀ àwọn náà bá ṣe ìdúrà ìdúrà wọn sọ pé Umar ibn al-Khattab radiyallahu anhu lẹ́yìn ìgbà ń pín nǹkan tọba pín ti àwọn tán ṣe hijira fún ọ yóò sọ pé ẹ̀san tọ́lọ̀ ní kí a fún ọ láyé ni èyí tọ́lọ̀ ó sì tún fún ọlọ́run ju eléyìí lọ yóò mọ̀ wá káyà yìí. bá wẹ anahum fi dunya hasana wala ajrul akhirati akbar. ẹ rí dáadáa gbà láyé èyí tọ́lọ̀ ó tún wá ṣe fún yín lọ́rùn ju lọ. law kanu ya'lamun kì í tó ṣe hijira o law kanu ya'lamun ay law kana alladhina taraku al-hijrata 'alimu. táwọn ẹni tí tọkọ láti ṣe hijira náà bá mà àwọn náà bá ṣe kí ni wọn bá ṣe wa ala rabbihim yatawakkalun kéèmà ṣe lásán wọn sàn yìí ṣe ẹjọ́ bá ṣe lè ṣe ṣe rúurin táyé ti táwọn ọmọ tó kéè ṣe rúurin táyé ti táwọn bàálù kéèmà ṣe rìn táwọn kọjú omi lóbìnrin ti wọn ò tí ẹjọ́ mú kankan jáde ẹsẹ̀ rẹ nínú òrùn burúkú nínú sahara jẹ́kí bò ń sẹ́rìn lè pẹ́ ń fọ̀ ọ́lẹ̀ òní lè rìn kí rìn rẹ ọjà gara tóòrùn ti mú burúkú ọkọjá tí wọ́n fẹ́ àwọn eléyìí tí èsì tí èsì tí èsì ọ̀sẹ̀ four hundred and twenty something kilometres sọmọ gbẹ́sìn tiẹ̀ ní ìgbà táwọn kan di ọlọ́nà láti sin lọ kíákíá lọ compromise títí ẹjọ́ ká máa dá àmọ́ ẹjẹ́ aráyé àti ráyé gbélú àwọn òbí lẹ́ nítorí pọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ́wọ̀n ọba tó sọmọ tó ra fìtínà rẹ díẹ̀ báyìí ọkọ̀ sọ ẹ̀sìn Islam lẹ̀ bàbá rẹ sọ fún ọ pé mọ́tíláṣí mọ́tíláṣí tọ̀ lọ gbogbo wa ẹ̀ faramọ́ dáàtì jẹ́ kí n má lọ́ má lọ́ má bàbá ti má lọ́ má ọ̀ lọ́ mọ́tíláṣí má. bàbá rẹ tó bá ti fẹ́ sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam oníkàtí bá anabi anabi tó ọmọ àwọn ènìyàn má tí ọba jẹ́ bẹ́ẹ̀ ń tẹ́gbẹ́ fún ọ ọba èso anabi mọ́ lákà sọ àwọn mi lè ṣe sọ pa àwọn èèyàn torí fìtínà yẹn àwọn ọmọ sùn wọn ẹ wá wà wọn sàhábà wọn sùn wọn wọn fi gbogbo nǹkan nítorí tọ wọn ṣe sùúrù alẹ́dí iná sọ́fà wọn ṣe sùúrù ẹ ẹ lè rẹ́sì kẹ́ẹ̀sì ṣé wà lùdánà tẹ́ ẹ bá ti níṣu nítorí tẹ́ bá fẹ́ ṣẹ̀sìn òdodo kódà ọ̀rọ̀ yín àtìyàwó yín ẹ̀sùra yín kátó pé bàbá yín màmá yín kátó wá fáwọn ọ̀rẹ́ yín kátó fáwọn aládùúgbò yín kátó fáwọn tẹ̀sán gbáyé nítorí pé ẹ̀sìn tẹ́yìn bá fẹ́ ṣẹ̀sìn lódodo ó rí i pé mìjọ́rìtì àwọn èèyàn tẹ̀sí tó ẹni tó bá ti jọ tàǹtí wọ́n ń ṣe onímọ̀ ọlọ́rẹ̀ ìwọ sì fẹ́ mú gbogbo ara yìí lọ́rẹ̀ gbàgbé ò lè rẹ̀. ìdí ni ìjọba ìjà yìí pé tẹ́ ẹ bá ṣe sùúrù ẹ lè tẹ̀lé wàhálà ọ̀rọ̀ tó ìhìn mẹ́tọ́ kẹlú ẹ̀sìn gbọ́dọ̀ gbẹ́kẹ̀ lọ́lọ́ torí ibi táyìn ti fẹ́ sẹ̀sìn òdodo àwọn olórí ibú ọmọ lérí sí wọn máa lé ka sí wọn làwọn fúnka sí yín jẹ àwọn sì pa yín nítorí pẹ́sì tẹ́fẹ́ sí wọn ẹ̀ bàtà wọn jẹ àṣírí àwọn ẹ̀fẹ́ máa tú ẹ máa sọ táwọn ti tí ọ̀dà àwọn pààyè sẹ́yìn bá ti bọ́ lọ́dún ṣé sẹ́yìn bá bọ́ lọ́dún ẹnìkan lè dún kòkò wọn ò ní bí anábì Hud alayhi salam ó lẹ́yìn àti gbogbo sàtẹ́ǹsì gbogbo yẹn lọ dé sí lápapọ̀ ẹ sàtò ẹ wá tẹ̀ ọlọ́fà ẹ má tù dọ̀là onínikẹ́jọ́ jẹ èmi bọ́ lọ́wọ́ bá dùn sẹ́yìn lè sọ bẹ́ẹ̀ ìjà máa bẹ̀rù pé ayé yé ẹ̀ gbọ́lọ́gbọ́ náà lọ́sàn-án ìmánì ẹnu ẹlòmíì ti jẹ ìmánì jẹ mẹ́wàá ó ti gbé mi tẹsí wọn kíkẹ́ bá ti jẹ wà fún mi pẹ́tẹ́ ìlú yàgbẹ́ ìmánì ti fẹ́ ẹlòmíì lẹ́sìn pẹ́ ìdẹ́ntọ́ bá gbọ́ náà wọn bá ó ní máa lọ tọ́jà o ó ní máa lọ tọ́jà tó wà pé orí mi ni ọ̀ya ẹnu ẹnu ló lè wọn nà ló lè bá kò ní pé wọn nà ló lè àmọ́ tí ìwọ ò ní ìwọ ò ní tọ́jà àmọ́ tó ló lè bá ń gbé bọ̀ ó rí pé orí iná lọ bẹ̀rẹ̀ ó dàtú nítorí pé wọ́n bọ́ọ̀lù wọn bá dúró wa man yatawakkal ala Allahi wa huwa hasbuh inna Allaha balighu amrihi qad ja'ala Allahu li kulli shay'in qadra ilé ìjọba ìṣèjọba ibi tá a fẹ́ dúró nílò ẹ̀kọ́ ńlá ń bẹ nínú àwọn àyàtà ká o nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú ń bẹ ó náà ní kí ká sọ̀ra fún bùrà gbogbo gbàdábà ti bùrà ká má fi kàmí bùrà àfi Allah Rabbul Alamin bákan náà àgbẹ̀rẹ̀ tẹ́ni tí ń pẹ́tàn jẹ pẹ̀lú pípọ́ èèyàn èèyàn púpọ̀ là ń bá lọ èèyàn púpọ̀ là ń bá ṣe èèyàn tó pọ̀ jù lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà orí àmì ni wọ́n máa ń wà ẹni títí ẹ bá ti bàjẹ́ yọ̀bẹ̀ láti bá tiẹ̀ náà jẹ́ ni nínú ẹ̀kọ́ tá a tún mú bẹ́ẹ̀ ó náà ní kékeré ńlá òkè yá máa ń bọ̀ ọ́ nínú tó sì fà tó fi wá ó náà ní pé ọlọ́run ta àwọn èèyàn lẹ́sìn nínú tó fà tó fi wá gbogbo tí ọ̀yàn títí òye láyé ọlọ́run láyé wájú ọ̀gbìn ńlá òkè yá nínú rẹ̀ ọlọ́run bó ti fi yá àwọn kẹfẹ́ kó kúrọ́ ni wọ́n á bákan náà nínú ẹ̀kọ́ tá a rí kọ́ mbẹ́ nínú àní kọ́lọ́ ẹlẹ́dàá gbogbo ń tọ́ba fẹ́ kọ́ tẹ́ tẹ́ kó sì tẹ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ ìdínú àwọn tá a jẹ́ mùsùlùmí kí ni tá à ń fẹ́ gánà rí dàrú kọ́lọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kò sí tọ́lọ̀ ọ̀bọ̀ lè ṣe torí ẹ̀ ọba yìí tọ́ba fẹ́ kí nǹkan kan tẹ̀ tẹ́ kọ́ tẹ́ náà tọ́lọ̀ wọn bá bá fi lè fi fún báyọ̀ fún sọ̀rọ̀ rẹ̀ kó kú ẹ̀kọ́ kan balẹ̀ pé yọ gbà pẹ̀lú òkú ọlọ́run yọ gbà kọ́nà ọba kó gbàdúrà gbogbo wa nínú nǹkan tí a tún rí kọ́ nínú àwọn àyà yìí náà ní pé hijira ń bẹ o kò sí tó lè mú wa tó náà máa bẹ níjọ́ pé ìdá sí yá mi nípa nàbí ni látàn kọ́tì ọ̀lù hijira tó àti àtàn kọ́tì àtẹ́wò wàlẹ́ àtàn kọ́tì àtẹ́wò bá tó àtà tàtúlọ̀ àṣẹmùsùn mi mọ́gírìbì tutuba hijira ò ní tán títí tutuba ò fi tán tutuba ò sì ní tán ó dídọ̀ sí yá mi torí rẹ̀ hijira ń bẹ tó bá wà lù kan àbí àbáyé kan tí wọ́n jẹ́ kó sinú ọ̀bí bẹ́lẹ̀ kọ́ lọ síbòmí tó ti lè sin náà nítorí pé tó bá sọ pé ibi wọn borí rẹ̀ tọlẹ̀ sí ibi wọn rí òkú rẹ̀ mọ́ gbogbo eléyìí ọ̀sán ara rẹ̀ nítorí pé ẹni tó bá fi lé lọ kú síbi kan tí ọ̀rọ̀ lọ sí ń bẹ̀ kò sí àwa wí tó lè sọ fọ́nà tó bá ti sọ fún ìdàgbéyà torí pé lè ọlọ́run ọba ń kọ́ ọ̀fẹ́ nínú ẹ̀kọ́ tá a tún rí kọ́ nù àwọn ayà yìí ó náà ní pé àwọn sàhábà wọ́n sábò sí sí wọn ṣùgbọ́n náà wọ́n bá tẹ wọ́n lẹ́sàn-án rí láyé wọ́n tẹ wọ́n lẹ́sàn-án rí náà yóò tẹ wọ́n lẹ́sàn-án rí lọ́sùn yá àwa náà lára lẹ́nìkan bá sábò sísè wa ẹ̀mẹ́jọ asọ́ọ̀rì jù ọlọ́run aláàánú ọlọ́run san wá lẹ́sàn-án láyé yóò tún san wá lẹ́sàn-án bọ́lá gbẹ̀dẹ̀ lọ́sùn yá ẹni tí sì yẹn yẹn jẹ ọmọ lérò pé òun lè mú jẹ kò sí nǹkan kan tó lè mú jẹ lọ́kùn látàn ọlọ́run àdìgbò àwọn sàhábà wọn ọ̀tá dédé sàtẹ́yẹgẹ àfi nítorí nǹkan ńlá méjì sóòrù àti bíbọ́lọ̀ ní wọn gbogbo ẹni tó náà bá fẹ́ sàtẹ́yẹgẹ nu aláyé tó sì fẹ́ mú rere lọ́la gbẹ̀ndà lùyàn wọ́n gbọ́dọ̀ fi sùúrù kọ́rọ̀ ó sì jẹ́ nípa bọ́lọ̀ wọn bá tó sábà ti sùúrù àárọ̀ lọ́wọ́ bá ti láyé sábà ti sùúrù á lè sí gbogbo dọ́lọ̀ sílé wọn sábà ti sùúrù á lè fún gbogbo dọ́lọ̀ tá a bá ti jẹni tó lágbègbè lódodo tá a gbẹ́kẹ̀ lọ́lọ́ ọlọ́run máa rọ̀ wá lọ́rọ̀ gẹ́gẹ́ bí ṣe máa rọ àwọn ẹyẹ lọ́rọ̀ ẹyẹ ní ìgbà tó bá gbéra kú lórí ìtẹ́ rẹ̀ láfẹ̀mọ́júmọ́ yóò gbéra kú lẹ́ni tí inú rẹ̀ pálá ṣùgbọ́n nígbà tí ó bá fi padà dé rọ̀lẹ́ gbogbo àjẹsí rẹ̀ ní oṣù fún kẹrí oúnjẹ tí ó rí jẹ bẹ́ẹ̀ náà ní táwọn náà bá bọ́ lọ́wọ́ bá dúró a sì ti mọ̀ pé gbogbo ẹni tó bá bọ́ lọ́wọ́ bá dúró ọlọ́wọ́ kò e tó wọ́n ní yóò tó láyé yóò tó tó lọ́la gbẹ̀dà sí ya délé yìí ọlọ́run bá kó tún tiwa náà sí ọlọ́run ọba kó ràn wá lọ kó jẹ́ ká sori re láyé kó jẹ́ ká sori re lọ́la kìyàm سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك wa إليك. أنا